بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا محمد الصادق الأمين وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ fún Ọlọ́run ọba Ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí lórí dáadáa orí tó ṣe fún wa ìkẹ́ ọlọ́run ìkẹ́ rẹ̀ kó máa bá anabiwa muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam àwọn aráàlú rẹ̀ àwọn àtàdé rẹ̀ wọn jọ máa kẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ọlọ́ọ̀dọ́kùn bá ní kẹ́ wọn bákan náà gbogbo olùtẹ̀lé ìlànà àwọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ yóò fi dọjọ́ àlùfẹ́yàmà fani kí àwọn náà. à ń bí ọ̀nà ọlọ́run wọlọ́ba tí ó máa ń gbàdúrà àwọn ẹrú rẹ̀ àwọn ẹ̀dá rẹ̀ dákun sí ẹni àtẹnukọ̀ kan wá nìkan nínú àwọn tó fẹ́ gbé wọn máa tẹ̀lé lánàá nílùú àwọn fẹ́mi ọ̀sán láti lọ́wọ́ pẹ̀lú dákun sí wa lẹ́yìn sọ́ọ̀dọ̀ pẹ̀lú. tafsiri wa lónìí ní masiru nawali ní agbẹ́yẹ̀yà ní ìlú sẹ́yìn. inú suratul Baqara náà láti wà láti tẹ̀síwájú nínú ìmọ̀sí àlàyé nípa àwọn àyàtì al-Qur'aniyya. àyàtì al-Qur'an àtàlàyé rẹ̀ nínú suratul Baqara. ní òní ètò tó yẹ kí oṣù rọmọbọ́n ó di méje pẹ̀lú àwọn ọlọ́run sùhánù sàáyà. ètò tó yẹ kí oṣù rọmọbọ́n yìí ọjọ́ ti ègbèje ọdún àti ọdún ọ̀kàndínlógójì fourteen thirty nine. ọ̀yà ti a òun náà ní ayọ̀ ẹlẹ́ẹ̀kẹta dín àádọ́rin fifty seven láti gbé lónìí ní sàkóso ọ̀gá rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم قالوا لا ربك إليه لنا قال إنه يقول إنها بقرة لا فارغ ولا بكم عوان بين تؤمرون قالوا يا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحوض مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كانوا يفعلون وإذ وجدتم نفسا قد فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gbà jùlọ ó tún rán wa létí nínú àwọn ìṣesí lọ́sẹ̀lẹ̀ pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú àtẹ̀wá fúta àlẹ́ ìṣẹ̀lẹ̀ àti ọ̀sẹ̀lẹ̀ ọlọ́ni. وإذ قال موسى لقومه نسي أسرة نباتي النبي وموسى عليه الصلاة والسلام وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أكذبتنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين ọlọ́run yẹn rántí ẹ̀yọ́ ọmọ ìsirẹ́lì nígbà tí ànábì wa Mùsá alayhi salatu wa salam ti sọ fún yín ti sọ fáwọn àtìrẹ́lì ti sọ fáwọn ọjọ́ rẹ̀. níbi ìbàjẹ́ ọlọ́run tí ọlá rẹ̀ gbàdú lọ ó ní wòye ti kọ́ ọ̀là Mùsá lè mọ̀ èyí nígbà tí Mùsá ti sọ fáwọn ọjọ́ rẹ̀ ọlọ́run ti àti ìjọ yẹn lọ bá ànábì wa Mùsá alayhi salatu wa salam. لبيان أنه أو أنها عليه الصلاة والسلام لا يمكن أن يقول لهم إلا ما فيه خير kọtọ kí anabi musa alẹ sọlá sọsọ nípa sọ nǹkan kankan fún ọdún tó rí wà nàbí kan nítorí mo fi hàn pé anabi alẹ sọlá sọsọ kọrọ ọrùn fún ayẹkọlẹ làwọn ìdílé àmọ́ fi sọ yìí nítorí wà bẹ́ẹ̀ náà. لأن الإنسان طريق منيا سوف ينصح قومه سوف ينصح لقومه أكثر مما ينصح لغيره ọmọnìyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò máa láǹfààní àti máa ṣe ìdíjí fáwọn èèyàn rẹ̀ ju bí ó ti ṣe ìdíjí fáwọn ẹ̀mí lọ. àwọn tó ń súnmọ́ pẹ́kípẹ́kí ìbásọ̀rọ̀ rẹ̀ ṣe ni yóò pọ̀ púpọ̀ àkíyèsí rẹ̀ fún wọn ṣe ni yóò máa wá ní gbogbo ìgbà ní gbogbo ìgbà gbogbo sì lè máa gbé ara àta àtàwọn èèyàn míì kò sì lè máa pè wọn láti èsì lọ. torí ẹ ọlọ́run ti sàbí di gbọ́dọ̀ nǹkan òpè yìí wọ́n sàbí jẹ́ lọ́ba nígbà Musa alẹ́ ìsìnkú kí wá ní ní ọlọ́wọ́n bá fà nẹ́bí Musa láti ìgbé kọ̀sọ̀ bá mi lọ. ìtọ́nà ọ̀pá láti rí pé ìnáwó àyàkó òkú àwọn ọ̀dọ́ dájú ọlọ́wọ́ bá ọkọ̀ ayé láti ẹ̀kẹ́ pa màálù pípa màálù yìí ó sì di sábà torí pé èyí ni pé àwọn ìsirẹ́lẹ̀ wọ́n pa àyè ẹnìkan pa àyè wọ́n wá ní tọ́pa nù wọ́n wá fẹ́ ní wọ́n wá fẹ́ kó fi yẹ kó dìde kọ́sọ́ sí lágbájá lọ́pàá mi tọ gbogbo oríṣiríṣi èrò ni wọn ti o kó tó di pé wọn padà já gba ọ̀dà nínú àmúta àlejò ọlọ́ni wọn pa màálù ìdí tọ́nà fi ni wọn pa màálù yẹn wọ́n lè ha fi jẹ wájú bíkìrì ní sùkánà fún ọ̀tá ńlá bí àtúnájọ tó pa ọlọ́run padà sọ ọsọ èsì ìtọ́fà nígbà tí mo sọ ọ̀rọ̀ nípa ìtàn pípa màálù yìí òun náà ti dá ayé àtọ́nà ọba ìrìnkẹ́ lọ́sọ ní gbé ayé àkọ́kọ́ àkótó kan ìtẹ̀yẹ tá a dá mi lórí ẹ̀ nínú kíké kura ní pàtàkì. onígbélé wọn lọ́wọ́ tọ́lọ̀ sọ pé wà ìdíkọ̀tà ìtòun náà sàn bá dá òun sí ká wà lọ́wọ́ ìjọ ọlẹ́nu wa yìí kọ́ tẹ́lifíṣọ̀n náà sàn nígbà tẹ́fẹ̀mí kan ẹ̀fà ẹ̀mí fada ọtún di ha ẹwà ń tàbí mọ rẹ ẹn kálukú yẹri mí nìkọ ìdìbò ìdìbò ẹmẹ tó ṣe tó ṣe láti ara yá yìí tọ wọn mọ òun ìdí máa kọ iṣẹ́ ìpamọ́ yẹn tẹẹsì ọmọ yẹn àtìrí tẹrù gbogbo yẹn Ọlọ́run ọba ìrìnkẹ ló ń jáde níbẹ̀ wọ́n ní kọ́kọ́ ní kó tìrẹ́mí ni wọ́n ń náwó tó ọgbà ẹ̀mí kan nínú wọn pàtàkì ọkọ̀ wọn ọba jíjà kó má bala wọn jà lórí ẹ wọtàdá fàáyé kúlá kó ló yẹ dání àníhà ọlá ìkọtàló wọn kàlùkù bá ń tẹ ọ̀rọ̀ síra wọn èyí lẹ pa èyí náà lẹ́yìn náà pa àti àgáda tẹsọrọ lè fi tìǹà tó gbẹ̀yìn àpò ìtìǹà bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tán láàrin wọlé àjà sàbínà ìlà àánú àlìlà lè má dà kúté ṣùgbọ́n wàá tiwa nínú Islam kọ̀ọ̀sá bá kàn wá kókò ká máa lórí kékeré lórí tó fi bá torí pé ìdídún ipá tó lè mọ́ gbogbo wà nínú ìmọ̀ wọn bá yàn án láàrin ara àwọn yẹn lẹ́yìn bá wọn pẹ̀lú àbí kí nìdí kàtà wò kàtà rẹ̀ kàtà lè tàbí lè fi múlí dẹ́sí ìdè múnà ìtọ́rọ̀ tó pàtàkì wa lè ana ìfòhánà dáwọ́ yẹn kẹ́kẹ́ dàmú ní ha alùpàdé ọ̀sọ́ ní ọ̀pá alùpàdé mú ọ̀pá ìdíkà mú wọlé àti ọ̀yà tàmáyà أن نأخذ عن بني إسرائيل ما لا يكون فيه فرح بالقرآن ṣùgbọ́n èyí tó jẹ́ pàtàkì tó jẹ́ òkú mórí jù òun náà ní ká gbà látọ̀dọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ èyí tí ò ní di àbọ̀ ìṣẹ̀lẹ̀ náà. àwọn sọ́kìtì ìbọ̀lá tàbí tí ò ní gbé kúránì ní lọ nínú pé tẹ́ǹbà tó fẹ́ sọ fún wa pé ìdí báyìí wọ́n ti pa dọ́tọ̀ ṣẹlẹ̀ ní wọ́n ti pa gbogbo ìdí táwọn gbà wọlé lọ́dọ̀ wọn ọgbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó kú àbùbá ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ti sọ̀kalẹ̀ kò sì gbọ́dọ̀ jẹ́ pé sáàgbà lọ́dọ̀ wọn ìtọ́ máa sọ àlùkùránì lílọ tí ó gba àlùkùránì lílọ ní pé á ah, ìbá àlùkùránì sọ báyìí ọ̀dà ní táwa náà tó ṣẹlẹ̀ ni torí pàpà ti sọ̀rọ̀ fún wa wọ̀wọ́ abátákùn ọ̀ èyí ọba ti sòwò lónìí èmi kọ́ lọ́ọ́ ní kó lè sọ dákọ̀ lọ́ọ́ واتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين ọlọ́run kú ọmọ pé tọ́dá kan mọ́ ọlọ́run sòrò tọ́nà ọba sòrò ta lọ́fẹ́ sòrò àwọn tọ́nà ń dá ni wọ́n dúró tí wọ́n sòrò yìí tí wọ́n báyà ti bẹ lọ́dọ̀ àwọn èyí wọ́n ti báyà ìwé ilé wọn báyà ọ̀rọ̀ lọ́rọ̀ wọn báyà báwọn onírí bí àwọn onírí wọn àwọn onírí bí àwọn onírí wọn sòrò ká tó pa bàtọ́ dáwà sí ọ̀pá yẹn.

ìmọ̀ àgọ́rọ̀ ọmọ wọlé kì í ṣe ní gbogbo ìgbà kì í ṣe lórí gbogbo ìgbà tí ọba ti látàkùn sọ̀rọ̀ lọ. kọ́ọ̀lù kọ́ọ̀lù àwọn àbá àtọ̀gbìn ilá ajá tẹ̀kílá ánà tàbá ọ̀dà àbí àwọn tẹ̀lé jọ́dọ̀ lọ wọ́n bá sọ náà nínú pé gbogbo káàtà ká máa bára wa jà gbogbo káàtà ká máa bára wa jà wà yóò fi ní gbogbo àbùnà bá wọn kò sì ní bukata, tó dápá kan wọ́n tẹ́lẹ̀ kọ̀ lọ́dọ̀ apá kan nígbà kan tá a ti di pé náà káàbọ̀ ìdílé àdébí yìí láyé Musa àlẹ́ ìjà lọ sọ́dọ̀ àdébí wa àdébí ọlọ́run ní àdébí Musa àlẹ́ ìsẹ̀lẹ̀ wọ́n yóò gbèrú náà mánì lẹ́sẹ̀ fọ́tàlá sọ́sọ́ fún wa àlẹ́ nínú àtọ́pá àwọn ìwà yìí anabi musa lọ sọ̀rọ̀ pé iná mọ àyà òkun àwọn sábà ìlú bá kọ dájọ́ lọ pa ilà sí ìgbé kẹfà màlúù. sọ́dà wọn àmọ́ mìnà lọ́wọ́ ti tàrà ẹ̀ àtẹ̀yẹwà látọ̀tọ̀ tó bẹ̀. lànà ẹ̀kọ́ àmúlùkọ́ anabi musa sọ pé mọ̀ pa ilà sí ìgbé kẹfà lọ́pàá màlúù ọyẹ lọ pa wà lóyún mọ pa yín láti rárá o ó ní ọlọ́run pa yín láti. ọ̀là kọ́ọ̀là kò sọ pé kí n lọ́sẹ̀ o ẹ lọ pa látàn sọ bẹ́ẹ̀ kò tó mọ̀ pa yín láti sọ pé ẹ lọ pa ọ̀sọ̀ kọ́ lọ́wọ́ lọ pa pa rẹ̀. Àlùkọ́ọ̀lẹ̀ ìnàmọ́ àyàmúrò kò àrùn dábìlá fi òbá ọ̀rọ̀ ó dára jọ lọ́n pa yín láti rẹ̀ pa màlúù náà. ليكون أعظم ليكون أعظم وقعا في الكفر obìnrin jẹ́ kọ́rọ̀ yẹn yóò pọ̀ láàyè tó tóbi nínú ọ̀gá wọn. ọ̀rẹ́ wo la dá yìí ọ̀rẹ́ wo la yìí tó fi di kọ́rọ̀ sọ pé màálù nìkan lọ pa. wàá ní àyílá pàbó yìí ní wọ́pítàlì. bó ti ké sọ fún ọkọ náà ní kẹ́ ẹ màálù yìí yóò lè pè wọ́n lọ sí ní kí wọ́n gba ọ̀rọ̀ yẹn kó sì lù kó mú nígbà tí ìbá ti sọ̀rọ̀ mú sáfù lára lọ́dọ̀ ayé kọ́nà ọ̀pọ̀ sanu pé ẹ̀sìn musa lọ́dọ̀ rẹ̀ wọ́n ti bí rẹ̀ ọ̀fẹ́ jẹ́ ara yẹn ọ̀fẹ́ gbé yín mọ́ra yẹn a lọ́dọ̀ lọ́wọ́ pa yín láti lè ní ẹ̀fà máa. wọ́kọ́lù ló bá tọ̀ gbọ́dọ̀ wọn náà bá tọ́lọ̀ wọn pé bá kọ̀ tó wá ní àti tí ò sáré fún àti làmú níbẹ̀. lọ́tọ̀ ayé lọ́tọ̀ ayé àti wá àbí tí orúkọ màálù ìbá tí ọba ti lára rẹ lójú. fọlọ́wù dábàá fi ayé àbàkọ́ ti ká làkánná làkánná mùtàbàtìlẹ́ni àwọn mùtàbàtìlẹ́ni ní amúlìjà. kápẹ́ wọn gbà tí wọ́n gbọ́ pé ọlọ́run ní káwọn pa màálù wọ́n bá lọ pa èyí yòówù nù màálù tí wọ́n rí wọn bá pa wọ́n ti má tọ̀ lọ. wọ̀làkì náà ń ta ẹ̀yẹ́ tó wọ́n dààmú ara wọn ó gbé wọn wọ́n lé gbogbo mọ́ra wọn ọ̀ṣẹ́ ti dada wọ́n wọ àlẹ́ yìí wọ́n lé mọ́ra wọn ọlọ́dà bá lé mọ́. bàbá àwọn sọ náà pé nínú àdúrà tí ẹ bá fẹ́ bẹ lọ òbúkátà kọ́ wá jẹ́ pé ibẹ̀ lọ́ọ́ tí ọ bẹ̀ lọ́ọ́ ni ẹ kọ́ wá sọ̀rọ̀ àtọ́kùnrin pé ìròyìn àròjù àfẹ́ yọlọ́ ọ̀nfẹ́ lọ́dọ̀ rẹ àlìjẹ́nà alágbèéká singa wọlé nínú ọlẹ àwa rí white house nínú white house yẹn àwa rí kìnìkà mà wá sí ìyẹn náà mà tún wá bá nǹkan bá a bẹ́ẹ̀ náà kó bí ó sínú àlè tẹsẹ fi dáwọ wọ bí ìhà má tẹsẹ híhì àbúrò ìbẹ nínú rẹ ìtẹbi máa ń jẹ ìlànà ìtẹbi máa ń fẹ wọta lápò àyòrò ètò máa ń sojú lọ́yà bẹ́ẹ̀ gbogbo tẹ bá ti fẹ ìròyìn ti pé káàdì bí ẹ ọ̀fẹ́ ọjọ́ pẹ́lẹ́ bí ọ̀tún àlàárà tí mo kọ́ wà nínú ìdí ọ. ẹ afẹ́ ti sùúrù torí tí ẹ bá fẹ́ ní ìmọ̀ sọ fọ́lọ̀ wọn sọ pé tí ọ̀dà bẹ́ẹ̀ lọ́ọ̀dì dẹ́nà òtún wá ní fèrèdà ọ̀ tí wọ́n á ní kan fún wọ́n wà lókè dáwọ́. Dèkà àwọn ọ̀dọ́ fún ní sáàtì àwọn fẹ́ gba lẹ́kọ̀ọ́ sí orí mẹ́mọ́ríkà lẹ́kọ̀ọ́ tó bá gbádùn lórí ọ̀dájú pé ọ̀pọ̀ gbádùn pẹ̀lú ọba gbádùn ní ọmọ ọmọ fún ìpínlẹ̀ tó ti ọba gbádùn ìbákulẹ̀ tó ọ̀dà tó lè di sísẹ́mù bàbá àwọn ọmọ onímọ̀ ìbò mẹ́wàá lọ bá lórí tó fi ròyìn pé tọ́ba gbádùn máa ó kó lọ́dọ̀ tèmi báyìí tọ́ ọlọ́run bá kọ́sà nù wa káàbà bẹ ọlọ́run káàbì ọlọ́run èyí tó bá lálàyé nù àlàyé àlàyé ni wọn akẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọ́dà wọn wọn tó wúlò lọ yá yọ wọn tó dà ní wọn tó fáǹfààní. àhá lọ́n ti mọ gba àwọn tẹ́lẹ̀ ọlọ́dún ọ̀tọ̀lọ́ bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀sẹ̀ wá sọ àtọ̀ wọn ròyìn àròyìn àròyìn kílẹ̀ mi ni rárá. nàbí yóò láì sàkàrí yá alẹ́ ìṣẹ̀lẹ̀ tuntun ọ̀là sàmì ìrìnkì wa àdìwọ ọlọ́run gbàdúrà yìí tí mo fẹ́ ni pé o fún mi ní àwọn ọmọdọmọ tó wúlò. nàbí yọlá Ibrahim alayhi salatu wasalam ọ̀rọ̀ ọ̀gbìn abẹ́lé mi náà sọ àlè ní fún mi ní àwọn ọmọ rẹ̀ ní kò fún mi. ẹ wá wò anabi Zakariya alayhi salam ẹ wọ ọmọtọ́lọ̀ nígbà tá a mọ̀ láyé dàbí. ọ̀wọ́ akọ́ ìmú yóò tọ́lẹ̀ ìfẹ́ ní ọ̀rẹ́. أن الله يبشرك بيحيى صديقا بكلمة من الله وسيدا وسيدا وحفظا ونبيا من الصالحين أولئك في النبي وزكريا عليه السلام وهو قائم يصلي في المحراب قلت لك صلاة المحراب. Alif ini baik ini mihrab ẹlòmíràn ní mímbà rẹ àyè ẹ̀kọ́ mímbà rẹ pákó yìí ní mímbà rẹ. kó o ṣe sọ láti rẹ àwọn màláìka bá pè pé ànàlọ́ ayọ́wà ṣírò kàbí yáyá ọlọ́run ọdún pẹ̀lú ọmọ tó kọ rẹ jẹ́ yáyà mùsọ́tì kọ̀ǹdékalẹ̀ má ti mìnà mọ́ ní ìgbàlódodo pẹ̀lú gbólóhùn kan tó wá látọ̀dọ̀ ẹlẹ́dàá wọ̀sáyé dáa ọlọ́run ti látàjú wà á tó rọ àmọ́ tó ní wùwà tó wà tó ní sọ alágbèrè tí ó sọ abẹ́rẹ́ wà á lè ya nínà ọ̀ọ́dì. ànábì tún àwọn ẹni náà lè wà jẹ ọkàn sọ pé ọlọ́run abẹ́lé mi nà lóka kò rí ẹsẹ̀ ọ̀yìnbá fún mi lára ọmọdé ọmọdé dá ìwọlọ tó yẹ wọn tó. ànábì wa ìfọ̀ ìfọ̀ ayé sọ̀rọ̀ tó sọ̀rọ̀ nígbà tó sọ pé rọ́bì abẹ́lé mi nà sọ̀rọ̀ yìí ọlọ́run fáfáṣà náà ò àwa tún ànábì Ibrahim nínú bí gùlámì àlè pẹ̀lú ọmọ tó jẹ́ alátẹ̀mọ́ra ọmọ tó jẹ́ onísùúrù ọlọ́pàá ànábì wa Ibrahim àlè ìṣẹ̀lẹ̀ adépàwọ̀ náà àwọn àdúrà yìí wá ti fẹ́ ní àti ọlọ́run fún mi lọ́mọ ọmọ tí bá bá wá kí ọmọ náà wá dàgbà lọ́ba wá dàgbà wọ́n wá tẹ̀tẹ̀ máa kí òun ọmọ náà wá máa gbàdúrà ọmọ náà wá jẹ́ ọmọ tí ó fi lówó oúnjẹ ọmọ náà á àní ọ̀sọ́pọ̀ máa rí àìmọye nǹkan tí wọ́n mọ̀ tó jẹ́ rere tọ́jú pé tọ́ọ̀ bá ka gbogbo àrùn àwúrúwé rere yẹn tí ò ní síbẹ̀ gbèsò bọ́lọ̀ pé ọmọ rí ọlọ́run ti mọ̀ ọmọ ọ̀pọ̀kàbalẹ̀ ọlọ́run ti mọ̀ gbogbo rẹ̀ ti gbé síbẹ̀ tọ́ nígbà kan àbálà ń sáájú akẹ́kọ̀ọ́ náà fún ayáwó wọn á tó síbẹ̀ lọ ẹgbẹ́ tí máa pálá tẹ̀ ẹ mọ̀ tẹ̀lá tẹ̀ mí tí bá ní ojókòó ní ojókòó tí bá ní àá àti yẹn darí yẹn láàmú fún mi lóbìnrin ti tó ó ti tó torí báwo ọmọ tó dóore ọlọ́ọ̀lọ́mọ ẹ má mọ àwọn ẹ má jẹ àwọn tẹ̀tẹ̀ ṣẹ́ dúdú lè ra wa lórí wọn ní ẹ̀sìn gàdágbẹ́ ẹ lọ sí ìbẹ̀rẹ̀ bí arákùnrin kàlójú ayé àti ẹ̀dùn ọ̀ṣun mẹ́tọ́lọ́ àyè ìfẹ́ sẹ́ni sẹ́ni sọ pé ọlọ́run ọmọ ìlú kíọ́lá ọ̀pá iná tẹ̀lé láti gbẹ̀gẹ̀ ti hajj ọ̀fẹ́ ju ti hajj. ẹ ṣe o arákùnrin kan bá ní àpapọ̀ lọ á ní àwọn ọ̀sán lọ sọdọọdún lójú ọ̀rọ̀ yẹn ká máa wọ́ owó tún láti ká máa lọ lọ́rọ̀ yẹn. Anabi ofe. Ó tuntun wí. Anabi ofe. Ó tuntun wí lẹ́lẹ̀ kẹta. Anabi ofe tí ìgbà sọ pé bẹ́ẹ̀ ìbàdàn àti gbogbo èèyàn kọ́ máa wá owó yìí. tọ́ba ti jẹ́ pé iṣẹ́ ẹni tọ́ba lówó ni gbogbo ẹni tọ́ba ti lówó tún láti ní kọ́ lọ́dọọdún ṣùgbọ́n ẹ̀ka lọ́dún ni lójú orí ọmọ ni àti bẹ́ẹ̀ bá ti lágbára. olùjẹ́ pé kò sẹ́nìkan tẹ́tẹ̀ rẹ̀ tóbi tọ́jà gẹ́gẹ́ bí ẹni tó ti gbé ó béèrè béèrè tọ́jẹ́ pé látara àdéhìn rẹ̀ kí tí wò ó sí lọ́ràn yẹn lórí àwọn ọmọbìnrin wọn torí ẹ̀ wá sí lọ́ràn yẹn ẹsẹ̀ rẹ̀ tóbi pọ̀ rẹ̀ tóbi torí ọlọ́run dákẹ́tà àṣìyá ọ̀dákẹ́ nípa nǹkan àwọn kàkà ọlọ́run dákẹ́ nípa rẹ̀ bọ́yọ̀rọ̀ ìyá ní ọ̀gbàgbé rọ́ṣáda làkọ́ ọmọ jẹ́ kẹfìn yìí. fàlàtẹ́kọ̀ ha tó wáyé ha ọmọ wàá ntọ́lọ̀ ń dákẹ́ parí fún yẹn má wà ní parí ìpinnu àyà ọlọ́nìkọ́dé sa aláha ọ̀hún àwọn ọjọ́ kan padà béèrè kí ló dé lórí ìpínlẹ̀ báyìí tó kúrí báyìí ṣùgbọ́n kí ni wọ́n padà sí wà á bá omi ha káàkiri wọ́n padà sí káàkiri lẹ́yìn náà lórí ẹ̀ ntọ́lọ̀ bá dákẹ́ fún wa parí agbẹ̀ dákẹ́ fẹ́ ìtọ́lọ̀ bá tẹ̀lọ́rọ̀ àyàn àmọ̀tẹ́ ètò tẹ̀lé wọ̀ náà wá ní aha bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ìdá ọ̀tá ọlọ́ọ̀dá kẹfọ́ àpamọ́ olùdí abẹ́ ìfura bẹ́ẹ̀ ọlọ́run ọ̀dá kẹfọ́ lórí mọ́lídì tọmọdé rahmata lana. ẹ máa tura lẹ ọ báwọn èèyàn àwọn èèyàn tura lẹ fún yín ẹ̀rí tọrọ ọ̀rọ̀ àti ìdí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rí ìtara ẹ̀rí ẹ̀lọ́ ìṣe làwọn èèyàn ṣe kíni o ìṣe ni wọ́n wà nípa ọ̀rọ̀ mọ́lùmí gbogbo ọ̀nà táwọn sáfẹ́ wà lọ ayàkúrá náà nínú àdìgbà níbi tọ́lá àdìgbà tí wọ́n bá tún rí wọn àtún pẹ̀tùrọ̀ ọ̀nà táwọn pé nínú àwọn kẹta lè fi jà tọ́lọ̀ ń dákẹ́ parẹ́ ni ànábì náà ti dákẹ́ parẹ́ àtọ́wọ́ atọ́ka níbi òkè ẹ̀mọ́ ti mọ́lùmí ìgbéraga ti wọ́nù ilé sì ní wọn lọ́lọ́ dákẹ́ parí àbí wọ́n ti ní alẹ́ tó sọ́lọ́ dákẹ́ parí sáàdà pàdé kọ́ lọ́ọ̀ká ní ẹ̀fọ́yọ́ lẹ́sẹ̀bà kó ní ìlẹ̀ yìí wọ́n máa ń tó wúlé ní àwọn tí wọ́n ti gbà wájú wájú pé a gbogbo yẹ kó yẹ yín bá níbi ọ̀fẹ́ ká ṣe lójú ayé òun ànábi tóbi pọ̀ ọmọ bàbára pọ̀ ọ̀yẹ̀ká ṣe báyìí àwọn tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ pé nínú sùrọ́tù àlùfáàtì tọ́lọ̀ ló mọ òjì tẹ̀sí tó kẹ́ ẹ lè máa máa lé kẹ́ ẹ lè máa yẹ sí kẹ́ ẹ sì lè máa sàfọ̀mọ́ náà ọ̀hún ẹ̀lẹ́dì ọ̀la lóòrò àti ọ̀la balẹ̀. táwọn tàbí ọ̀pá nàbí lè tó tọ́lọ̀ lọ́wọ́ àwọn àyè ọ̀la ọlọ́ọ̀yọ́ ọlọ́ba kí wọ́n tàbí ọ̀la kò sẹ́nìkan tó lè bàbá aláìsàn àdáyé ìmọ̀ sí pàtàkì ẹ̀ pàtàkì láìsẹ̀ púpọ̀ fìtínà tó bá dé tí ọba fi kà náà dé àwọn nìkan kan tani wọn ti bẹ kò sí lórí lórí táwọn yẹn wọn wọn tẹ àyàkálẹ̀ ní ọjọ́ ogun pé ikú tí ọba pa náà bí àtìkú síbẹ̀ àwọn àwọn bàbá olówó làwọn yẹn tẹ̀lé bẹ́ẹ̀ bàbá ẹ̀sẹ̀ wọn mọ́lẹ̀ fẹ́ kọjá bàbá ìkú ọba pa yín òun ni kò padà sí. ẹ̀pá àwọn yẹn bẹ́ẹ̀ àwọn olówó àwọn tàbí ti di irú nǹkan báyìí wọ́n ti fàjà sọ̀rọ̀ ṣẹ́wọ̀n sọ̀rọ̀. ẹ̀bí èrè pé kí wọ́n ti ẹ̀ sí bẹ́ẹ̀ kéèyàn tó kéèyàn tó bá ìsọ̀rọ̀ pé ẹjẹ́ àlọ́ọ̀gùn tá à lọ tọ́ba wọ lọ́wọ́ pa tó bá ti wọ láǹfààní wájú wọ́n sì máa lọ ní ọwọ́ ọ̀sẹ̀ ẹ̀ pé tọ́ba já sí wàyọ̀ ni wọ́n ní ẹ̀ fúrátà fáwọn ó lò lójú gbèdú àti ló mú ọmọ lọ́wọ́ máa fi nǹkan bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n tí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ẹ̀ wọ́n máa fi òkú rí. àwọn wọ̀nyí wọ́n nígbà nẹ́bí pọ̀ ọ̀nà ọmọ ọkọ̀ àyọ̀ kí ni òbí dáàbò wà nẹ́bí kí ni ànẹ́bí fẹ́ sọ fún ọ tí wọ́n fẹ́ tẹ̀lé ní dáadáa ẹni tó tiẹ̀ fẹ́ yàwó tẹ́fẹ́ nígbà tó ṣe lọ́dún tó fẹ́ yàwó tán nígbà tó di alẹ́ yàwó lọ́kọ̀ oṣù di ìyàwó rẹ̀ ìyá arúgbó kan wọlé tọ́ba ti bí wọn lágbájá wọn lágbájá sí ibi tí wọ́n fẹ́ẹ́ dédé dì lọ́yàn ni. àwọn ẹ̀sìn hà tọ́ ìjọba dọ́tà nẹ́bí sọ̀lá tí wọ́n bá kóra wọn dọ́tà nẹ́bí bí anẹ́bí tó ṣe rí ni ibi tó ṣe kú bọ́ọ̀bẹ̀ ṣe fún ni o anẹ́bí ní kílẹ̀ tó wá rí wọn kà lóko gbéyàjọ lọ́n sọ̀kọ̀ tẹ fún ọlọ́run ló tẹ òde náà. ọmọ ìlú ibà bẹ́ẹ̀ yàrá bàbá gbogbo yẹn dáwọ̀ bẹ́ẹ̀ yàrá bá ọmọ wa kí a máa pẹ̀lú bí ṣe wáyà wọn tó mú tó wá sí torí àwọn tó ń ta kílù tán ìyẹn máa lọ sọ pé tán èmi náà mo fẹ́ mi lé nìlọ yẹn. yọ fẹ́ lè pé ilé ìbá ti òfin ọlọ́run tó ti gbà wájú pẹ̀lú pé ìyá tẹ ẹ bá pẹ́kẹ́ tó parẹ́ bíi tó wọ́n mà ti wọlé àti jáde yẹn àwọn ènìyàn mọ̀ kàlá ẹ wo lọ́ọ̀kan báyìí táwọn ẹni wọ̀ fẹ́ràn nẹ́bí sálọ àdẹ́sẹ́lẹ̀ ó sì tuntun mọ̀ fáni sọ́lá ṣe iná bí tó gbogbo ìyàwó kankan wọn lọ fún ìwé àti ìyàwó lálẹ́ ìyàjá ìyá ìbàdí ó sì mọ̀ pé ẹ wá sí ìyàwó ẹ wá sọ fún wa mo gbẹ́sẹ̀ níyàwó yẹn ah, ṣe ẹ bá gbẹ́ tó gbẹ́sẹ̀ kó mẹ́ ẹsẹ̀ yìí mo ní tẹ̀lé lọ́lé abẹ́ ẹ̀kọ́ ni gbẹ́sẹ̀ ìwúlẹ̀ gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀ ákìbù tẹ̀sí kankan ni kéṣe ìyàwó mo ti mọ gbẹ́sẹ̀ lé o àní ẹgbẹ́sẹ̀ tẹ́ bá tẹ́ bá gbẹ́sẹ̀ kó mẹ́ á dìde ẹsẹ̀ yìí ẹ̀yin lẹ́ bí mọ́ ni táǹkà mọ̀ fún apájánu kó mọ̀ fún àwọn járí jèsì kó pè wá ṣé ẹ lè dási bẹ́ẹ̀ ni a lè dási ibi ká fún ọtọ ọlọmọ ká fún ọlọmọ yìí náà ká béèrè sádàkì tẹ́lẹ̀ rí ọjẹ́ rí yọ àwọn kíni kíni kéwú bẹ́ẹ̀ làwọn dà wọn ara wa ẹnu ọsẹ náà yìí alhamdulilah ọwọ àti ọsàn tí wọn aláàbí ẹ lọmọ àdá wọn rẹ kéwú ní. sọ̀kọ́lá ẹ̀ka sọ ni pé tọ́ba lóore ni sẹ́ẹ́ pé bẹ́ẹ̀ náà làwọn tàbí ti gbọ́ yìí tóun náà ni wọ́n níbi ànábì ti wà lọ àbí wọn níbi nabi ni sọlá ní sọlá wọ́n níbi ànábì sórí náà tàbí òsì lọ́wọ́ta ní àkọ́yọ́ ìjọba fúnà ilẹ̀ yìí olùkóyà báyìí nígbà tí èso rẹ̀ kí èyí ta gbọ́yé sáni bí gbọ́yé ń bẹ̀ táwọn tàbí gbọ́yé lójú kan tàbí ọ̀rọ̀ àkàwọ̀ pé kò sí inú ètò pẹ̀lú àwọn àhàdìsí mi táwọn ẹ̀dẹ̀ sọ ẹ má pọn mi ẹ mọ yìí láyìn kóró gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ́yìn ẹ̀yìn sọmọ mọ́ríà wọ́n ti pọn kó wọ́n fi yìí láyìn kóró fún ọ̀pọ̀lọpọ̀ àtọ̀lọ́. àyàbá ni àyà síbẹ̀ yìí àwọn ọmọ ìsirẹ́lì ọlọ́run ni wọ́n pa màálù kàkà tó fi ẹgbẹ́ kọ́ kà mú màálù kan kọ́ lọ pa wọ́n bá ti tàá nínú tó lórí ara wọn wọ́n gbé wà lákọ̀ọ́lá wọn lọ́wọ́ àwọn sì ní àwọn pa màálù ká lọ pa màálù fi di ẹgbẹ́ kò kò tí ẹ sọ fún wa irú màálù náà la fẹ́ pa ní bá kọ́ ní àbábọ̀ táàmù bọ́ ọmọ kékeré ní tí èyí tí wọn fi ti bá àti èyí tí wọn ti náà ní ìsìnkú sọ fún wa ẹ ọkàn ní alọ pa màálù àti wa ni mo ti sábà ṣùgbọ́n sáà nígbà tí mo sábà yìí mo tún mo tún ṣé mo tún lè mú mi kí n fi kí n fi bí bí ọ̀rá tàbí bá tó wá tí mo tún lè mú omi kí sọ́ọ̀bù kí wá tó kì bọ́nu òwò yẹn kí n tóbi lè mọ́ àá kí n wà láàdé. irọ́ ìyẹn kọ́ lọ́wọ́ àti tó fi mọ́ kó o tó lè mọ́ nítorí lọ́wọ́ àkàkàkà tó bá fi lè kó ìgbìyànjú jáde báyìí yóò fi ọ̀gbìn tó bá ti dìbò láti dì báyìí yóò kọ́ sódì inú yẹn náà ni yóò jáde ọmọ akọ wọn díẹ̀ díẹ̀ bọ̀ ọmọ àbábọ̀ ọmọ ìdàpọ̀ níbi àlà ní ìgbà tí lọ náà ní ká ti ká ti sọ tí wọ́n bá ti fún wa lébi rẹ̀ tá a ti rí káwọn ti sún pẹ̀lú ní pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tàbí pẹ̀lú àgbàlá nínú ọ̀rọ̀ fún wa lébi tó wa. tọ́ba jáde sí làbùkádà kábẹ́rẹ́ pé títọ́ ṣe ní àdéhùn ìyàgbé títọ́ ṣe. mọ́lá ìṣe bẹ́ẹ̀ kàtó wa máa dá àwọn ara wa káàkiri wọ́n jà sí bẹ́ẹ̀. á padà lá àlàbọ̀ tí ì tọ àwọn israẹli báwọn tètè yẹn wọn lè koko mọ́ra wọn ọ̀ṣẹ́ ti dàda lọ́hùn àlẹ́ yìí ọlọ́mọba lè má wọn náà irú ẹni táwọn jamaatu hijiratu wa takbiri yẹn ẹ máa wo wọn bá ti ń kó nù kaba yìí wọn máa kó sínú kan kò sí tíyẹn lè ti lè kókó nù ẹsùn tó lè ẹsùn má rẹ ẹsùn ọgbọ pápọtẹ kó la rẹ alẹ́ sọlọ sọ pé ìnáhà sọ kí ni yóò ìrọ̀rùn lẹ́sìn ìbádé o wọn bá ní kílẹ̀sì ìbádé rọrùn ní o torí pé ọlọ́run wọn ní àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ fi dé níbi tí a ọ̀tún gbogbo wàhálà ìdààmú ìfòòró ìpayé kéke ọlọ́run ti gbé gbogbo ìlẹ̀ sí wàhálà fún alẹ́ anabi lẹ́sìn rọrùn wọlé yóò ṣá dàdí ahadun ìlà ọ̀làbà ẹnì fún òní lé mẹ́sìn pé òun lé gbogbo díẹ̀ kẹ́sì òkúri ẹ̀ ìbẹ́ ẹni wọn ṣe bá ti mú wọn lórí bíbá yìí wọn bá kọ́ kọ́rọ́ wọn tún bọ́ bóbi ṣe tọ́bi lè jẹ́ pé àwọn ọmọ ilẹ̀ sẹ́yìn lápẹ̀rẹ̀ àwọn olè fi síbi mu gaari ṣùgbọ́n àwọn àjẹkù àwọn olè fi síbi mu gaari fatuwa yàtọ̀ bí ìlú ṣe yàtọ̀ síra àwọn ìyá mẹ́fà ọ̀dà ṣé ẹlẹ́rìí fún wa lórí rẹ̀ sá ní hmm, sọ́tẹ̀lẹ̀ ni pé ẹ̀ ń wáyé kó jẹ́ tí ní ní ìjẹ̀bù náà ní gaari àwọn ìyá ọ̀dà abẹ́ mú gàrí àti bẹ́ẹ̀ jẹ mọ́ínmọ́ín. pé àmọ̀ títí ní mú gàrí aṣọ sílẹ̀ àpapọ̀wọ́ fún mọ́ínmọ́ín torí mímú ní gàrí jíjẹ ní. ẹ ẹ tó tẹlẹ ni pé ní ìrẹ́rìí fún ti mímú yẹn náà ìyẹn lè máa fi jẹ́nẹ́rà ìyẹn lè máa fi gàrí mímú gàrí pé ìrẹ́rìí mímú yẹn ó dà pé jíjẹ ilẹ̀ yìí ẹgbẹ́ yẹn kàn máa dà máa rẹ̀ wọ́n á gbé kókó gbóná síwájú. láàbẹ̀ pàrọ̀ kí ló dé pẹ̀lú ẹ̀kọ́ dúkẹ́ máa mọ̀ ẹ̀mí ò borí ẹ̀tẹ́lẹ̀ tó ọmọ yìí. ẹ̀jẹ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sìn olé o ẹ̀ńtọ́ bá di ẹ̀sìn mára rẹ̀ ẹ̀sìn ọ̀pọ̀ ọ̀pọ̀ kábọ̀tẹ̀ kù lára rẹ̀ ẹ̀wọ̀n pé náà ló jẹ́ pé ọlọ́run fi làákàyè táwọn tọ́kọ́ fẹ́ fi làákàyè sí lára wọn bá gbọ́ bọ́rọ́ olórí gúlà báyìí tí a fẹ́ bàjẹ́ ìjà yẹn bàjẹ́ eléyìí ló tún bọ́ òun ló tún ṣe má níbi ìjà yẹn ti ní débi pé àwọn àkùnrin wa pé ní ìkàkárẹ́ yẹn àti orí bíbí ẹ̀dà ibẹ̀ yẹn káàbì ìsọ̀rọ̀ síbi mórí mo ti rí àwọn kan kọ́ lára jíjẹ́ ọ̀kà fárẹ̀ yẹn lòdì sí jábẹ́ ẹ̀kọ́ ni tètè bí wájú bídí àti òjò bídí ọlọ́jọ́ bídí àjọ pé bídí àti pín àbẹ́ ẹ̀kọ́ ni mo ẹ rí pé iṣẹ́ tí ọlọ́wà takura wọn náà wọ́n wa wọn ò lè rán bàtí sọ fún yín bíbá yín náà pé sọ́ba ní pé gbogbo fídíà kúkúrú mi ẹ̀bẹ̀rẹ̀ kété kúkúrú pín fún gàgà kúkúrú gàgà tó pín àti òpin sọ́ba ti ní kúkúrú náà pín fídíà tẹ sọ ní kúkúrú yẹn inú kúkúrú lọ́wọ́ mi nù méjèèjì sọ́ba ní ètò òní pín yẹn kó mẹ́sẹ̀ ajẹ́pẹ́ díẹ̀ díẹ̀ àti àti pín. mo rò pé wa ẹ̀sìn yóò lé ẹni tí ọba gbọ́ yé ìyẹn ọmọdé àwọn ará rẹ̀ láti káwa náà kí ẹ̀sìn wọ́n fi tó ló máa san yọ́dọ̀ yìí ní jáfìmọ̀ fún un ìdá kan jáfìmọ̀ fún un láti máa gbọ́dọ̀ lẹ́bà wọn afá tọ́lọ̀ yìí kóró ìwà àdínní sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú yẹn insha Allah alágbà láti pẹ̀lú. ìgbà tẹ́lẹ̀ mi Musa sọ báyìí fún wọn ọ̀nù àdàtàkìlónà mọ́tòwá wọ́n ní ìrẹ̀ Musa tó ń wá ní awẹ́wàá òun wá pa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀ máa sọ láwùjọ rẹ̀ òun wá pa ni tó ń wá tẹ̀ yẹ sọwọ́sọwọ́dà aláwàdà ni tóbi ń pa tóbi ń ṣe wá ní tóbi ń wá tẹ̀ yẹ báyìí tọ́ ẹni mú sáré fẹ́rẹ́ wọ́n sọ wọn pé قال أعوذ بالله أن أكون من الكاذبين ó ní mọ́tàdé ọlọ́run ọlọ́run má jẹ́ kí n wà náà àwọn aláìmọ̀tọ́ èmi tí lọ́pọ̀ ìgbà tí ń pa pàtó fi dọ̀ra wa dà ìwà béèrè fatiwa tọ́rọ̀ ẹ̀ ní lọ́wọ́ àtàbí ọ̀rọ̀ fatiwa tọ́rọ̀ yẹ̀yẹ́ ti tọ́rọ̀ àwàdà ni ajẹ́kọ̀rọ̀ tẹ bá wá sàn tẹ́lẹ̀ àwàdà ni yẹn tí ìbá ti ti bẹ́ẹ̀ ntọ́lọ̀ sọ fún mi mo sọ fún yìí mo sáré ọlọ́run ọlọ́run dákun má jẹ́ kí n wà náà wà sí ìlú àwọn ọmọ aláwàdà sí ìlú àwọn ọmọ ṣe ṣe ṣe ìlú àwọn ọmọ rárá ìlú ìfẹ́ ṣe fún ìláwàdà ìtọ́nà ọba àdúsọ ọ̀nà ìmọ̀sọ̀rọ̀ jàhálà bẹ́ẹ̀ náà wọ́n ló ti tún lè túmọ̀ sàfáàtà ó lè túmọ̀ sàfáàtà kí ni jẹ́ sàfáàtà ó lọ lẹ́ òpó yọ lọ́wọ́ mọ́sájọ́ ani àbúrò mi náà ní ti àyè ni má ti kí n wà nínú àwọn tí wọ́n jẹ́ ọ̀dẹ̀ èèyàn. a ẹ lè lọ̀rọ̀ bàtàbàtà báyìí nígbà fi rẹ̀ níwà sọ pé o ti ti ti ta sí ìsara rẹ̀ ká sọ fún ìwà fi rẹ̀ nígbà sọ pé ní wọ́n ti lẹ̀ o má ti kí n wà nínú àwọn tọ́kọ̀ tó gbé. àyẹ̀bí mi náà sọ bẹ́ẹ̀ wọ́n kó lọ́dọ̀ ọ̀dẹ̀ mi kúta rẹ̀ sọ̀rọ̀ gba wọn ti fẹ́ fáwọn èèyàn wọn ni ẹ sì wá wá látọ̀dọ̀ ànábì Musa aleyhi salatu Wassalam wíwá tẹ ẹ wá látọ̀dọ̀ Musa ẹ béèrè wo ní í ṣe ẹ kẹ́ lè béèrè lọ rẹ̀ pé tọ̀ nígbà tó rí báyìí irú màálù gan láwàá pa wọn bá tún ṣẹ̀ṣẹ̀ padà sọ́dọ̀ ànábì wa Musa aleyhi salatu salam láti béèrè náà jìnnì padà láti béèrè nípa wípé irú màálù làwọn pa wọn padà sọ́dọ̀ ànábì Musa ọlọ́run bá yẹ lẹ́kọ̀ọ́ lá ní ọ̀ọ́dún tó rán lánàá ọ̀ọ́ bàtà yorùbá yé lánàá máa ń ní ọ̀ọ́dún yàgò lòdì náà lọ́kọ̀ọ́dún náà bá yẹ̀wò wàdà dínkù nàìwá bẹ́ẹ̀ dáadáa ní wàá fún àyẹ̀wò máa tó máa ń wọ́n. pé ìrẹ musa ọdọ ọ̀rọ̀ lánàá ọgbàdà máa wà tó ẹlẹ́dàá rẹ ẹ mọ̀ pé nínú àwọn èsì tá a sọ fáwọn ọmọ ìṣẹ̀lẹ̀ wípé wọn wò ó ń bọ sí ni? ẹ̀yin fi ẹ mọ̀ wípé ẹni gbàgbọ́ ti ń tẹ́lẹ̀ yọ sọ ẹ sì mọ̀ pé kò ní sọ̀rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ àfi kọ́ gba ìmí sí èsì ọ̀rọ̀ ní lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ẹlẹ́dàá rẹ̀ iná ló ti dá ẹ̀yìn náà torí ẹ̀ lọ́dọ̀ ti mìíràn àti yí níkẹ́ ẹ̀ka fún òun dá ẹ̀ tó yẹ kẹ́ ẹ̀ máa ló ti tọ́lú ẹ̀ mọ̀ pé ẹni tọ́tọ́ sọ́dọ̀ adájúgbà ìdájì ìgbàgbọ́ bí ọ̀wá gbogbo ọ̀gbàgbọ́ ìdájì ìgbàgbọ́ sádàjúgbà ẹ̀ lẹ́nu ọ̀fà àbí ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ń yẹ wó o aláyẹ̀wò lọ́ba rẹ̀ ń jẹ́ o aláyẹ̀wò òní rẹ̀ ń jẹ́ aláyẹ̀wò sì máa ba rẹ̀ ń jẹ́ yẹn aláyẹ̀wò ló ti rẹ̀ ń jẹ́ rẹ̀ ń jẹ́ pàṣẹ aláyẹ̀wò ní ń bára ẹnu jẹ́ pẹ́sẹ́ǹtì ni kò sì ní yé máa bára rẹ̀ ní jẹ́ nínú jẹ́ kọ̀ǹtínúọ̀sì ìdẹ́gbẹ́fẹ́ ní ọjọ́ iwájú ọ̀la kò bẹ nínú rẹ̀ kò sí àní ká àfúrásì. ẹ̀yin tẹ́ wá bá nẹ́bí musa alẹ́ ìfura ìfura tẹ́ ẹ fẹ́ sọ pé ọba yìí béèrè nǹkan ó yẹ kó dípé lọ́dọ̀ ẹ̀lẹ́dàá wa wa ló jẹ́ ẹ̀ wọn ìwò gbogbo yẹn bẹ lára wọn wọn tó ní kọjọ rẹ lànà kọ bàtà ṣẹlẹ̀ dà rẹ ẹni téèyàn sọ bẹ́ẹ̀ fún ẹni téèyàn ní gbọrọ ẹ gbọdọ bí kọrọ dúdú ọba gàdí ẹni kò ló ń má kọrọ ẹ abẹ́rẹ́ wa yẹ fẹ́ ní ìní tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la sàǹfẹ́ kìí ti fà lọ́ba abẹ́rẹ́ ìfà fẹ́ yẹ kẹwò bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ìfẹ́ rẹ nígbà tí ìpè ìtọ́lọ́mù ti wà táwọn ti gbà pé ìpè ìtọ́kọ́ máa kọ̀rọ̀ àtọ́ pàtó fúlọ́ yá bẹ́ẹ̀ lọ rẹ̀ kọ́sọ́ ẹni tá a fà yọ ọ̀fẹ́ wọn bàtà mélòó ní ọgà ọmọ àgbo lé wòlé ọmọ àlúwò ni ọmọ ọdún mélòó ni ó ti jẹ ọdún wo ni ó ti pọ̀ sí i àbá ò ti kọjú ẹyọ kan náà ni ẹ béèrè ẹyọ kan náà gbogbo tá a béèrè ọgbẹ pẹka yìí sẹ́mà nígbà tọrọ lójú ọgbà gàdá bẹ́ẹ̀ lọ kínní rẹ̀ àwọn pápẹ́ nǹkan dáadáa ni bàbá ah, bẹ bá bá ọ̀gá sọ̀rọ̀ bá sọ fọ́gà wa fọ́gà wo ti báyìí àwọn kan bá sọ fún sọ fọ́gà rẹ àbùkù èdè àbùkù lẹ́yìn tó ti pé àmúrígbọ́nbì jẹ́ ọ̀gá fún wa rẹ̀ àbí wọ́n múrígbọ́nbì jẹ́ ọlọ́run fún ọlọ́run wọn wọn múrígbọ́ kọ́lọ̀ jẹ́ ọlọ́run wọn ni ọ̀dọ̀ kọ́ lọ́dọ́rùn lánàá ọ̀rọ̀ fún bá wa pé ẹlẹ́dàá rẹ̀ ìwọ mọ̀gbọ́ ní gẹ́gẹ́ bá ti sọ síwájú àti sọ nígbà tí wọ́n béèrè ní kọ̀ọ̀rọ̀ oúnjẹ náà. bá wa pé ẹlẹ́dàá rẹ̀ ìrẹ́ Mùsá bá wa pé yorùbá yẹ ìlànà máa ń rí kọ́sálà ìfọ̀ wa màálù náà dà èwo nínú màálù kọ́sálà yẹ àmọ̀ pé lè mo yẹ bẹ́ẹ̀ pẹ̀lú wọ́n ti wẹ̀ pẹ̀lú sukùn mo yẹ bí ìlànà lórí wọ́tẹ̀lì èdè lágbáwá èyí bẹ̀rẹ̀ pẹ̀lú sukùn tí a pè ní ìdáhùn yìí kò sì ní tó lórí wọ́tẹ̀lì àpèlè hàrọ̀tà yọ bẹ̀rẹ̀ lórí wọ́rọ̀tà àbí lórí hàrọ̀tà yóò ti tó lórí sukùn ìlànà àti ìmọ̀lẹ́ ìrìgbé gbólóhùn wọn tàbí ọkọ dọrọ ọ lọdọrọ lánàá àwọn ọsàkà yìí bá yé lánàá máa èyí àtúnfẹ máa yẹ máa yẹ ara máa èyí torí pé láàyè gba kẹsàn-án ni sábà wá fi sùkún torí yá sùkún yìí ọmọ jẹ mọtò fún aliharikati muna síbà sùkún wájú wájú rẹ wọn tẹsí tó ní bàbá sí kẹsàn-án òun náà ni yá bàbá kẹsàn-án bàbá rẹ yá ló ní bàmú sí kẹsọ yá ló wá gba sukùn àwa ń sọ pé hey nígbà tí ti ṣàjà àfi bá sọ pé ee bẹ́ẹ̀ náà ní tí dómọ rẹ̀ bá bàbá wa Allahu la ilaha illa hu kàbà bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ àní sọ pé hó ara torí pé wáwò yẹn sukùn lọ́gbà sukùn yẹn gbà sí alẹ́ harakati rẹ̀ síbà wọ́tẹ̀ tó ní bàmú sí wáwò tó ti wá síwájú ní tó mọ̀ àjẹpé wá òtọ́ bá sọ́kún yẹn ò ní jẹ́ sọ́kún láti máa lọ́dọ̀ àmọ́ dùn lọ jẹ́ fún ààyè mo rò pé yọ̀ọ́ báyìí òye yóò di yá àwọn afá ọ̀fẹ́ yìí wọ́n bẹ́ẹ̀ kalẹ̀ nínú èdè bó ṣe rí nìyẹn torí pé ẹ̀ lè fi nǹkan ní má dùn ó ní má jẹ́ fún kó torí pé ẹ̀ ní má dùn kí wá òtọ́ jẹ́ má dùn fún fún nǹkan ó ní má jẹ́ fún kí yàrá òtọ́ jẹ́ ó ní má jẹ́ fún kálífù náà tó jẹ́ mọ́dúnkù tó ní mọ́jẹ̀ fún mo rò pé ìyẹn láàpadà tó dá àwọn akóni tẹ̀sí àwọn máa ti àlàyé wa ọ̀yà àwọn afá àtọ́rẹ́ afá wa jọ lóṣù náà ni wọ́n bẹ̀rẹ̀ ní ìyẹn àtẹ̀lómi náà ti tún bí àkóso ti rí sáà. tọ́ máa hì ẹ̀yẹ máa dé yà wọ́n sàlàyé fún wa màálù náà dà bó màálù náà ṣe wọ́n sọ bẹ́ẹ̀ fún àníjọ àwọn sá torí pé wọn là mọ ẹgbẹ́ màálù nípa pé ṣùgbọ́n ló màálù sí abẹ́ pa olóluwa lóde àmọ́ bí ọlọ́run bá lè kọ́ sàlàyé kọ́ hàn sí wa olú màálù tètè kí ni o. ìgbà tí wọ́n sọ lẹ́yìn wọn àná bí mo sáré lọ lẹ́nu pé lára ìdààmú ara wọn náà anabi musa alayhi salatu wa salam wa sọ fún wa pé qala innahu yaqulu innaha baqaratun la fariqun wa la bikun awanun bayna dhalik fab'iduha tu'marun qala anabi musa sọ pé ọlọ́run ọba ẹlẹ́dàá ti sọ pé innahu yaqulu innaha musa yìí sọlá sọlá sọ pé ọlọ́wọ́n bá sọ wípé iná ha bàtọ́rọ́ malu màálù kan lè léyìn màálù kan ní màálù kan ní ẹ̀fà yìí màálù yìí láàárín òun wàhálà dìkìrò kìí ṣe màálù yàtọ̀ kìí ṣe sọlọ́mọdé náà àwa nùnà ìgbà náà ní méjì lọ́wọ́. Fọkùnrin ni o máa tó ọmọ ẹsẹ̀ tí wọ́n pa ilá tẹ̀ lọ́ba tó lọ bẹ̀. Ó sì ti ọyẹ kó Níbí báyìí ká mọ̀ yìí pé alikọ́ọ̀lù wọ̀ màdíyàtò alikọ́ọ̀lù tọ́ba wá sí hákùnà tọ́wọ́ bá tẹ̀lé ní àná anna tọba wa lẹ́yìn màkìyà tó kọwùlù àti kọwùlù tàbí màkìyà gbogbo náà ti kọwùlù bá bí kọọlà gbogbo tí kọọlà bá ti bí ìbàjẹ́ kọọlà ìbàjẹ́ yẹkọọ ìbàjẹ́ kọọlù ìbàjẹ́ mọkọọlù sọdí àjẹ ha bàbá àjẹ kọwùlù lẹsọkùnrin ara rẹ náà gbogbo tọba ìdílé bí tọba ìdílé wa mẹyìn tí anna bẹ tẹlé kẹsọ ní alẹ kò yọgbà kò anna ìnà ní ọjẹ ẹkọlá tó yẹ kọ́lá kọ́lá ìsàm ìnàlùmùdíọ̀ òní sọ pé ànàlùmùdíọ̀ tí ọba sọ pé ànàlùmùdíọ̀ àti ṣèjúwe ó sì kọ́ lẹ́nu àwọn èèyàn tẹ́lẹ̀ kó ṣe wá nùgbò wáyà kò sí mi sí kàkà bẹ́ẹ̀ láti ẹ̀kẹ́ nígbà débi kan tẹ̀ padà pé kọ́lá ànà owó yẹ kó ànà á ìnà ìnà tó jẹ́ pé màkíyàtọ̀ kọ́ọ̀lù tọ́bi ìdílé wá báyìí tí hasunà nìyẹn bá tẹ̀lé ìnà màsúrù lẹ́ẹ̀ hamza ni ọjẹ hamza ni ọgbà kẹsọ ìnà ọlẹ ìnà ó yàgòlù ìnà ha àwọn àti ọgbẹ torí kọjá kọlà lásán rárá bẹ́ẹ̀ náà ni yàgòlù lásán rárá ọwọ àjẹkọ ìlú ìdá kọlà kọ ìlú ìnà fúlànà fàlẹ àti ọgbẹ àná fúlànà. فقد قال قائل إني وليس في أني sọ̀rọ̀ yẹn yé àbí nínú àwọn ọmọ wa fẹ́ràn iná wọn hamza hamza ẹ̀ma kẹsìrò iná wọn làwọn àyè yẹn wà àfúrásì wọn bá bẹ̀rẹ̀ nínú àwọn àdì nínú ọ̀nà wo àbí tèlè wo ló fi pa àbí tó pé anna òfin jẹ́ anna tó fi jẹ́ iná tó fi jẹ́ mọ̀sọ́wọ́ hamza nínú rẹ̀ lélẹ́yìí wa ìtọ́bi ìwálẹ́yìn ló ló kọ́ ọ̀la tàbí ìtọ́ba tàbí jẹ́ mọ́kọ́ òfin torí kọ́ lọ́wọ́ pé kọ́ la iná owó ya kúlù iná ha bàkọ́rọ́ tó ń kọ́kọ́ iná ha bàkọ́rọ́ tó tọ̀ níta fẹ́ lóni ya kúlù iná owó ya kúlù iná ha kọ́ la iná owó ya kúlù iná tọ̀ ọlọ́wọ́ bá yẹn kí ọlọ́wọ́ fún wa gbígbé màálù tí ó wọlé kẹfà lè jẹ́ díkìrù níta àti díkìrù ni alákìlá ń dájú màálù tí o ti dì mọ ẹ tí o ti dì mọ níta jẹ ti fi wọn lọmọdé tí akọkọ ò sì tí ì rí lórí takọ méjì mọ sẹẹsì lọlọmọdé wọn obìnrin tọ́lá tí akọ tọkùnrin bá ti gorí lọ tó ti gorí ẹ tọlọmọdé fún mi ẹ ní ìpínlẹ̀ nígbà tó ti gorí ẹ yàtọ̀ sí pé bọ́yá òwà fájì tí ìṣe kọkùnrin ló ṣe kí ni o ló gorí ẹ obìnrin lè ti fájì tí ìṣe kọkùnrin ṣe kí ni o ló gorí ẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin nínú àwọn májàmú yẹn bàbá bẹ́ẹ̀ tí ọmọ àti sájì sájì ní àgbé ìfàjì ọdún yóò ní àtúntò ìfàjì lò ká máa kó owó torí òun náà pé yọ pàtàkì rẹ̀ sọ́jì bá wọn sọ́jì lò sọ́jì lò á lọ́wọ́ ọlọ́wọ́ tó wà lórí kàdìsí àkìlù obìnrin mi yọba máa pẹ́ bí àkókò ìdílé dé má pé ọjọ́ yìí ọjọ́ yìí ó di náà ni bàbá ti mọ̀ yìí pé wàhálà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òbí ọba tí lọ́nà àbáyọ bẹ́ẹ̀ bá yà fúra yín lẹ́tọ́ fún yọba títí ọjọ́ tó ìbá ti má jẹ mẹ́lẹ̀ bí o ti parọ́ ṣùgbọ́n wà wọ́n ní ní ní ọ̀pá ọkùnrin kan kò kórè ẹ̀ kódà ọkùnrin yẹn kọ́kùnrin ọ̀pọ̀ kan ara ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó yẹ pé olè nínú ọ̀rọ̀ táwọn ọmọ sọ tó lè dé sábàbí òun náà ní pé tọ́ bá jẹ́ pé wọ́n ọmọ tẹ̀yìn bá ti tó bá ti jábọ́ lórí àyè tó dáa balẹ̀ lè já àbójẹ́ni tí èèfì ara lẹ̀ ti máa ń ṣeré ìdárayá lọ́pọ̀lọpọ̀ abalẹ̀ rẹ̀ lè já tàbọ̀kùnrin tó ti pé ọwọ́ rẹ̀ yé tì lábẹ́ rẹ̀ wọn àkọ́jọ́ sáńtì rẹ̀ o ó jẹ́ kó obìnrin tí abalẹ̀ rẹ̀ kọjá tí èsì ti bọ́yọ̀ ń ṣe èsì kúṣe kò sájọ ní kàkà pẹ̀lú lọ. tọ́ alìbíkẹ́rù ni ẹ oní tó ti bí ọkùnrin òdì súnmọ́. tó àlùfáàrí wò sí ní onímọ̀tẹ́nìnà ntọ́ lọ́jọ́ lórí tọ́ dàgbà màálù tọ́lọ́ ni wọ́n pa kò ní jẹ́ ìtọ́ lọ́jọ́ lórí tó ti dàgbà kò ní jẹ́ ọlọ́mọdé àwa náà lẹ́yìn ẹ̀dá ìwọ̀ntúnwọ̀nsì lọ́wọ́ láàyè. ayabo ni ọtọ ti ọsẹ bi agbawọ wọn ní ìsọlọmọdé kìí ti tarúgbó ètò ètò ti dàgbà kó ló ṣe rí ẹsọ bí ròyìn ẹsẹ rí náà tó lọ́dọ̀ ọdà ìgbọ ọ̀dọ́ ni wọn kò lọ́dọ̀ tí wọn yọ àwa náà ti mọ ìgbé ní tí sọ níbẹ̀ yẹn ni pé akọ ti súnmọ́ ṣùgbọ́n súnmọ́ takọ súnmọ́ kéde pé ó ti ń pọ̀ jù wọn láti wáyàwó tó wáyàwó ìfọ́sí ìfẹ́ràn mẹ́rin kódà tó bá jẹ́ kó lọ́mọ sàn tí ọba ti ìfẹ́ ọ̀gá lọ. mo rò bóyá bẹ́ẹ̀ kọ́ ni tí wọ́n bá ní à fa bábájáde níbọ̀ kọ́ bájú níbọ̀. èdè òdìbí bíi mẹ́jọ kàkàmẹ́rin a ah, ìlà àdé tọ́ba tẹ tọ́ba yẹ kó bàbá ní ìdíjú bí ẹyọ kan lọ àti ẹ̀kọ́ bá jẹ́ pé kò ní ìdíjú ẹyọ kan lọ. sẹ́wọ̀n pé kí n sọ́nà ọmọdé èsì tẹ̀lé sí ọ̀dà àgbà ẹlòmíín náà lè sọ pé àkókò ah, àtẹ́lẹ́ kò kójú ọ̀bá ti dàgbà jù. tòmálù yìí kò ní jẹ́ mùsùlùmí ìtọ́lọ́jọ́ lórí kò ní jẹ́ bíi ọlọ́mọdé àgbà ẹ̀mọ́ bẹ́ẹ̀ níwọ̀n tó kọ́ tọ́ wákò àdó máa tó máa wọ́n èyí wọn sọ fún yín tọ́lọ̀ fáyín láti yẹn sí anabi musa alayhi salatu salam ọba sọ eléyìí fún wọn untuk ìsirẹ́lì wọn tún bọ̀ kàkàtà ẹ̀kọ́ ọkọ mọ́ra lẹ́sẹ̀ kan náà kó kúkẹ́ ẹ̀ka wà tidak ló dé ìsìn ọlọ́mọdé tí ó sì dàgbà jù wọn pa á náà wọn tún béèrè ìbéèrè tọ ìbéèrè mi tí wọn tó béèrè lọ́wọ́ àtẹbí musa ní ìṣẹ̀lẹ̀ kò ní pé wọn tún fẹ́ kọ sọ fáwọn irú àwọ irú àwọ kan ní màlúù náà ni kò láyà tó tẹ́lẹ̀ lọ́nà ọ̀bẹ ìgbàlá fún wa yìí pé. قالوا لنا ربنا إبراهيم الكافرين قالوا ادع لنا ربك يبين لنا ما لونها ونرى موسى عليه الصلاة والسلام ادع لنا ربك تبا وقبل داره يبين لنا ما لونها وصلى يكون وكلا màálù náà wọn wá bẹ́ẹ̀ yà wọ rẹ wọn fà wọ sí lọrùn ṣùgbọ́n ta'inatu wa tashaddadu ala anfusihim fa shaddada Allahu alayhim. wọ́n béèrè àwọn ìbéèrè láti kó wa lábàrá wa wọ́n ti lé gbogbo mọ́ra wọn tẹ́ ọlọ́run bá ti mọ́ ìfẹ́ bá ní ẹ̀kún dáyìn ní ọ̀bà ẹ̀bà ẹ̀kún tó lè dáyìn. tẹ́sí mọ̀ pẹ́ni tó mẹ́sì lé gbogbo ní gbàdúgẹ́gẹ́ bá ti mọ̀ a sì máa fún wa lápẹ̀rẹ̀ tẹ ẹ bá fẹ́ mọ fẹ́ni tí mẹ́sì lé gbogbo kó tí ń lé gbogbo nǹkan mára rẹ̀ tẹ ẹ bá fẹ́ mọ bá làmọ́ àrí ẹ̀sẹ̀ rí nínú ẹ̀sìn ọ̀dà gẹ́gẹ́ bí ìwọ náà nígbà tó mú okùn ṣòkòtò rẹ̀ ọ̀pá báyìí okùn gbogbo nú ẹ̀ pa ọwọ́ kó okùn yẹn tó lè dẹ́yìn ọwọ́ sọ nú lẹ̀ níbo ni tí ìgbàdùn òfin wa kò sí láti gbà tó ti sọkùn rẹ̀ yẹlẹ̀ yẹn ìwọ náà ti ní ọkàn máa mú mára jama jama tọ́ba lẹ́nu tọ́ba gbé jálẹ̀ ọ̀dà ìjálẹ̀ ọ̀dà yẹn kódà tọ́ba àlọ́ ìmọ̀ ni tọ́ba gbé já ìjálẹ̀ ọ̀dà wa yẹn lọ́wọ́ tí ọba mọ̀ sọ tí ọba mọ̀ sọ kó gba ọwọ́ abá yẹn kì í máa so tí ọba panu tó kọ gbádùn ẹ̀ ya panu díẹ̀ sadi ẹ̀ tẹ̀gbìyànjú díẹ̀ ọ̀ya mísókè díẹ̀ mísókè bí ègbé wálẹ̀ o bí ègbé wálẹ̀ o ẹ̀ bá kú dán yín jàmá àti ọbẹ̀ èdè ìjàlẹ̀ ọ̀dà yìí nísàlẹ̀ wa yìí yóò ti bọ́ wọn. bí gbèsè ayé tó mú ẹ̀sìn lè kókó kó ṣe rí ni. èèyàn onígbàdùn gbèsè ayé yìí ẹ̀sìn onírọ̀rùn fún yàrá ti ṣe ìdílé ẹgbẹ́ nígbà ẹ̀sìn ìlú kókó máa yàn pọ̀ ó ti àlè tó báyìí tí ó lè ọláyọ̀ ọ̀bẹ láǹfààní. táwọn àkọ́kọ́ àwọn kan lé lánàá àtọ́fẹ́ ẹja kẹ́jẹ́ ìta pátápátá ọmọ akpẹrẹ tiẹ bíkun rẹ ti wà ló ti wà bíkun rẹ ti wà ló ti wà tó tàbí tẹ kọkà kọkọ wà rán kọ rẹ ikú dáadáa lọ́wọ́ ara mú kókun sokoto rẹ lọ́wọ́ arọra hẹ ọhẹ lórí kọ rẹ fún ní o ọhẹ síbẹ̀ wà kojú bẹ lọ́wọ́ àti ọwọ́ àtàkùn rẹ báyìí tọ́ba gbẹ́sẹ̀ méjì ọlọ́lọ́dẹ kí n sokoto ti tọ́jà wọ̀ wọ́n tó fọ́ dẹ́gẹ́rẹ́ lẹ́sìn òfin sùn. ẹ̀rẹ́ ní tí ẹ̀sìn rẹ̀ wà nọ́mà tó jẹ́ déédéé mo lẹ́ tọrọ àfikún rẹ̀ lẹ́sìn òfin wa. ọwọ́ ara fọ́ sókòtò yẹn kò kún lé ra fọ́ ojú bẹ́ẹ̀ o pa ẹ̀pẹ́ yọ̀mà ló ṣe jẹ́ yìí tọ́ba ń tó àmàlà sí yọ̀mà yọ̀mà wà bẹ́ẹ̀. àyẹ̀bẹ̀ kọ́ ni ẹni tó kú déédéé bí ẹ̀sìn bá làmà yẹn torí ẹ̀mí ni tọ́ba ń sọ̀rọ̀ lẹ́ gbogbo ẹ̀sìn fọ̀mọ́ àmọ́ tẹ́ bá fi lú àpẹẹrẹ ẹ̀sìn mi kù káàdì kí n wo fún sókòtò lé tó bá wọn èyí ní gbádùn tó dáyé ẹjẹ dàrú sí ní gbádùn mi torí pé gbogbo náà hàn rọ́mà wọn ló ti fi nílọ́mọ tẹ̀sán àárín ìlú lórí ara rẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ gbogbo ẹran táwa ìpa káàsì ìlú bá bá kristian bá pa ẹran máa jẹ máa jẹ torí ọ̀rọ̀ tí wọn lọ́ọ̀tì ẹgbẹ́ ẹ̀ tó amúlẹ̀ tí náà wọ́n tó ṣe lù lápọ̀ mọ́wọ́ tó amúlẹ̀ mùsùlùmí àrọ́mùnà àlẹ́ ìbò àbí ọ̀sán rẹ̀ ẹ̀ma yẹra tó dùn rẹ̀ lẹ́nìkan ti tiẹ̀ bá ti jẹ́ ìjọ tiẹ̀ mọ̀ tó a ní àtàmà mẹ́rin wọ́n béèrè lọ́wọ́ àtàbí musa ayé sọlẹ́tọ̀ sẹlẹ̀ mi pé òdòrò yánà ọ̀sàkà yorùbá yé lànà máa láwọ́ musa lọ́wọ́ pẹ̀lẹ́ dà ní sọ́sàlàyé kí láwọ̀ ti ń bẹ lára màálù náà káti ẹ̀ mọ̀ anabi musa sọ pé ìnáwó yakúlù ìnà ha dájú ọlọ́wọ́n bá sọ pé dájúdájú màálù náà màálù yìí ìnà ha bákọ́rọ́ tó ń sọ fún ọ màálù yìí aláwọ̀ inú ẹyin ni ṣàdàdó àdá àkúsìhìm fàṣàdàdà lọ́wọ́ àlẹ́ yìí wọ́n lè má la wọn àwọn alápàtà ò síbi àwọn bàrà tó kábẹ̀ wọn pé kí wọ́n bá wá yẹ màálù yẹ́lò wa. ẹ gbọ́ èyí ó ti èkó tó lẹ̀ màálù yẹ́lò yẹ́lò màálù tẹ́lifẹ̀ yẹ́lò yẹ́lò à nínú màálù ọtí tẹ̀lé olùfẹ̀rí ìlú láyé nígbà tẹ̀lé dáyé ẹ̀ rí torí ká máa fi àwọn tó ń gbọ́ wọn mú un abu abdullah abu abdullah ẹ̀yin là ń bá wí sẹ́rí màálù yẹ lónìí tọ́ alihamudulilayi kátó apá àwọn àti ìdílé àárọ̀ yìí nàìjíríà wà ní ìyàwó bíi àìsí ìkẹlá ká ní ìjàdìbájà yìí nígbò ká fà kàṣù àwọn tí wọ́n ti wà ní tó wọ́n ti mọ̀bìrì àwọn là ń bá sọ̀rọ̀ nígbò làwọn yóò ti wá rí màálù yẹlò yẹlò màálù kò sí lọ́dọ̀ tiwa yóò tẹmọ pé wàhálà ni níbi téèyàn ọbẹ ti dúró lánàá Ọlọ́run ọmọ ìlú nìṣó Ọlọ́run ti fọ sọ fún wa wípé ìnáha abakọrọ tó ń sọkọ màálù yìí ta láwọ ọdún ẹyin ní yẹlò ẹgbẹ ìtẹwàdé ọmọ aláṣẹṣẹ lélẹ ìbáyìí àti wọn kó ẹsẹ̀ torí kọ ọmọ ilé àtẹsẹ rìn wọn àbí òní bẹsẹ ọgbà ẹsẹ̀ ìletò lélẹtò ló kó tí wọn máa wá káàkiri sódò sí sódò wọn máa wá sẹmẹ àgò tọjẹ funfun báláwo yẹn ń gbóró mi sàwáàdì tí ń wò látara dúdú bíbí rẹ bíbí rẹ bíbí tí ọba kúnlẹ̀ dúdú ní ti ń kúnlẹ̀ orúkọ ẹ̀ ó tún rìn ní pẹ̀lú dúdú ẹsẹ̀ rẹ̀ dúdú tẹ́ ẹ bá dé ọ̀dọ̀ àwọn awúsá níjọ lásìkò ọdún lé apẹ̀yẹfẹ́ ra màálù ta ìlú àgbẹ̀ wọ́n ta dúdú yẹn máa bù yẹn máa láyà rẹ̀ kápẹ́ àgbo yẹn ọba ju fifty thousand naira lọ wọ́n ta kó pé forty thousand naira lọ wọ́n ta. síbá tẹ bẹ́ẹ̀ ni mo lè mele yẹn ilé ìgbà ju lọ lọ wọ́n làwọn náà rí kí ló dé tó file tó bẹ́ẹ̀ yín tó orí náà ni bọ́lá àti tètè torí kínníkínní kan ọmọ àgbélé sáré ti pa àbí tó ẹ wá wò sápé yẹn wá padà wá lọ ọ̀sẹ̀ má máa lò yẹ lò olówó rẹ̀ pọ̀ níta pé a yẹn máa wò ní pé ẹ̀yìn ó ti tó kóhùn gbé kalẹ̀ pé báyìí fàtí rẹ̀ tí ọba wò àbí bẹ́ẹ̀ kọ́ ni ó tó bẹ́ẹ̀ torí tá a rí àwọn yòókù ó wò ó à ìwọ́n ti ní ìrò tó ràn lèyàn ojú látà wò tí náà bá tó ràn gbogbo ìdí èsì ó bí ọmọ kálí ti máa ìsìn máa wọ̀ ọlọ́run wa ni pé iná àbákọ̀rọ̀ tó ń sọ̀fọ̀rọ̀ màálù yẹlò ònímọ̀ wa tọ́ fáàkì ọ̀làwùn ha. àwọn ọ̀rẹ́ tí ó mọ̀ kóní kóní torí sí ìmọ̀ kankan lára yóò jẹ bí ọ̀yẹ́ lò sẹ́fẹ́ wò pé á ewu nu ẹsẹ̀ jọ lọ á irú kankan ọ̀tá kókó mọ́ lára nínú ẹ̀ wò kéèyàn tó irú màálù bẹ́ẹ̀ yóò ṣe wàhálà yóò ṣe kó tó jẹ ọlọ́dún bá kẹrin ìlà òun àyíká sọ́ọ̀bì màálù tó ọmọ ṣùgbọ́n wàá màálù kan tí ó ti lọ kóra manuel ọ̀kọ̀ọ̀kọ̀ o ṣé mo gbé àbí wọ́n ń jáwọ́ fún mi. sọ́yẹ́ pé kò sí kò sí nǹkan tó kéè mọ́ bá máa yẹ ṣe òwò ṣẹ́yì kò sí nǹkan tó kéè mọ́ bá kò sí ìmọ̀lára rẹ̀ yọ wàá gbé jáde kó yóò gbé jáde wọlé kórè yìí kó àdìsókòrò tí ò ní jẹ́ kọjá yẹ́yọ́ yẹn ẹ abẹ́wò bíi yẹ́lò náà ní ilé yẹ wa táwa lè gbélé yẹ́lò èyí náà fojú ẹ tún wò lókèrè ilé yẹ ọ̀tọ̀ yẹ́lò àtẹrù màálù bẹ́ẹ̀ yẹ́lò tó ní tẹ́ pé gbogbo ẹ bá ti kọ́lọ́ kí lélẹ̀ kọ́lọ́ yẹ́lò wọn náà tún wá kọ́lọ́ kí lélẹ̀ kọ́lọ́ yẹ́lò kò ní sẹ́ni tó sọ pé kíní ẹ fẹ́ fi kó lára yẹ́lò àfẹ́ bẹ́ẹ̀ ni kí wàhálà yé àwọn ni wọ́n dààmú ara wọn gbé wàhálà fún ọlọ́wọ́n ni kí tó ṣe yẹn ṣàtòrò nàwírí yóò tòjú lọ́yàn yóò wojú rí ojú ọmọ wò láwò fún wò àwòkéníyálé lójú ṣe kí ni o ọ̀nà ni ọmọ wò sẹ́mi pé téèyàn wò tó jẹ́ kọ́jọ́ yẹn lójú bẹ́ẹ̀ sẹ́wọ́n ní ìdí báyìí ẹ̀ gbójú kò ẹ̀sùn jẹ́ ojú padà àwọn yóò fi táwọn yóò fi lè máa sọ pé ẹ̀ ń wo láwùjọ àbí àbá àná ti wọlé ẹ̀kan náà nìyẹn ọlọ́run tẹ sọ̀rọ̀ náà wí yọ ọmọ ojú rí tó irú màálù báyìí kò náà lọ́sẹ̀sẹ̀ pa kò tó wọn tẹ̀pẹ́ tí bá ń fẹ́ ọ̀nà yọta máa tó ọmọ síwájú bọ́ọ̀lù ti máa gà sí náà ìgbà tí wọ́n rí pé ìròyìn dé yìí tẹ̀fín òkè wo ẹ má wulọ̀ béèrè ẹ má wulẹ̀ béèrè kankan lọ rẹ̀ mọ́ta ìta ẹ béèrè ìgbọ́lá tí mo dá tún dábùú wálé ẹ já tètè máa wé tó wí. rárá o wọn yìí tún tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn náà. ẹ̀ǹkọ́ náà ọba ọba tí ó lágbára púpọ̀ rẹ̀ ọba tó lágbára rẹ̀ nítorí ìyẹ́kùn bí ọlọ́run ọmọ kan ló bá jẹ́ nítorí tọ́lọ́mọ ọba ìdíkẹ́ ọlá kó fi lè mú àlámọ̀rí tọ́fẹ́ ọ̀tẹ̀ kó fi lè tẹ̀ òun náà lọ́lọ́mọ ọba ìdíkẹ́ ọlá ti bẹ́ẹ̀ o. wọ́n bá tún lọ bá ànábì Musa àlejò tó lọ́ọ́ tó ṣe é. tọ wọn lọ bá anabi musa alẹ sọlẹ sọlẹ èdè ìta o tó kù kí ni tí wọ́n tún wí fún un. قالوا لنا ربك يبين لنا ما هي إن البقر تشابه علينا وإنا إن شاء الله لمهتدون. wọ́n bá lọ bá àtẹ́bí Musa عليه الصلاة والسلام قال ادع لنا ربك وطلب وكلنا عليه يبين لنا وصل يقوى يوصل يقوى إن البقرة تشابه علينا màálù ìlú wa lójú ibi tí ròyìn tún dé yìí wọn ní innal baqara tashabaha alayna màálù yẹn ti dàlú pọ̀ jù ẹ̀kọ́ kílíkì ẹ̀ àwọn ọ̀rọ̀ ìtẹ́ wáyé òní hàn tó báwa bí ẹlẹ́dà rẹ̀ kó tún sàlàyé fún wa ìbá bẹ́ẹ̀ náà ló yẹ gẹ́gẹ́ dérí torí pé ẹ̀yìn náà ló bá kọ́ àṣà àfọ̀kà rẹ̀. tọ́ wọn lórí ojú náà sọ yìí wọ́n ti béèrè ìgbà tó ní wọ́n pa màálù a ní wọ́n bá ti pa ọ̀rọ̀ ti tán wọ́n ní sọ fún wa màálù tó wọ́n sọ fún wa màálù tó òní jẹ́ màálù tó jẹ́ ọlọ́jọ́ orí òsìní jẹ́ màálù ọlọ́mọdé láàrin wọn méjèèjì lọ́wọ́ ọ̀sọ̀lọ̀ ọ̀la agbọ́ ìtòwé irú àwọn wo ní bẹ́ẹ̀ lára màálù yìí wọ́n tún láwọ̀ ìtìlẹ̀ yìí tí ó wojú rí tẹ́fẹ́ àwọ̀ rẹ̀ kò ní dé mọ́kàtà yẹ́lò ọ̀bà tí ìwọ sọ pé yóò di ìtura ẹ̀wọ̀n tó ti wá là pé báwa tó ẹ̀dá rẹ̀ yorùbá yẹn lánà máa yí àmì àdìbákọ àṣàbáhà àlẹyìn ó ti dàrú wọn lójú. ó dàrú o sébi tí nípìnlẹ̀ wọn ọ̀kọ́ dàrú dédé yìí nípìnlẹ̀ pẹ̀tọ̀ a kò àwọn àlùwà ọ̀ dàrú o wọ́n ti wá sọ̀rọ̀ yìí kíní wọ́n tún ti sọ̀rọ̀ yìí fún ilé yìí ní ìfún ilé yìí وإنا إن شاء الله لمهتدون هذا جواب tọ́nà bàbá fẹ́ á dáná jọ á padà mọ̀nà débi tí màálù wa akadé lè dìde àyàtàgbóná bíi akadé alihidaya níbi wọn ka ìmọ̀nà ń bá fúnra ra wọn pé á padà mọ̀nà pẹ̀lú òǹkà àti máa kàn ọ̀rọ̀ nípa méjì alákọ̀ọ́kọ́ ni ẹ̀nà torí pé wọ́n ní wọ́n ẹ̀nà dájúdájú àwa ìṣàlọ́ lẹ́nu ọdún ní là ọmọ làwọn làwọn ìgbàdo àmàna ayé láti mọ̀nà ní torí pọ́nà ọ̀yàn ọlọ́run lé wọn lórí ni wọ́n láti ṣe gbọ́dọ̀ jẹ́ pé àdébùkọ́ ká ní pé ẹ̀nà mọ́ àyà àkóró pọ̀ lọ́wọ́ àyà rẹ̀. tọ wọn mọ akẹ́dù sáàlì wọ́n wọ́n ti wúlọ́ tó ti yà. sábà tó sọ pé ìkàrọ̀ ń pa ẹlẹ́ẹ̀kẹta tó wà bẹ́ẹ̀ òun náà ni àlùjúmúlá ti ti yà àkójọpọ̀ ọ̀tọ́jú orúkọ dàbò dàbò tọ̀kàlà ọ̀rọ̀ yìí wá ti kàn bá jù níbẹ̀ yẹn. a sì mọ̀ pé gbogbo dábàá bẹ́ẹ̀ ni káma ro màṣí àwọn ọ̀pamọ́ ní ntaba fẹ́ fi yẹn ni pé èèyàn gbọ́dọ̀ máa sọ yí pé màá ti kaba yìí lọ́la àfi ká ro màṣí àwọn ọ̀pamọ́ lọ́dún tí bọ́ màá ti báyìí tọ́ba jọ sá máa ti báyìí tọ́ba jọ ọ̀lẹ́ta bá fẹ́ ti màá ti báyìí ká máa ro ìfẹ́ ọlọ́run àmọ́ pé tọ́lọ́ bá bẹ́ẹ̀ torí kọ́ lọ́nà wọ́n má tàṣà òwúna ìlà ayẹ̀ṣà àmọ́ ẹ̀ lè fẹ́ kẹ̀kẹ́kẹ́ àbí tọ́lọ̀ bàbá fẹ́. ọlọ́ọ̀tì tó sọ fún anábìwá bùkọ́lù sọ̀rọ̀ àti sọ̀rọ̀ yìí bí wàlá àtàkùn láti àríṣẹ́ ní fàáyì ló ní ìlà ayẹ̀ṣà àmọ́. ìrìn àtẹ́bí má ṣe máa sọ fún kẹkẹkẹ pé nípa kẹkẹkẹ pé ìmì ìfáyín ló dáadé dàbọ̀ dáadé ìlú sì kaba yọ la sọ pé ìlà àyẹ̀ṣà àlọ́ lọ́lọ́ bàbá fẹ́ ìṣà àlọ́ lọ́la wà á sì kaba yọ. ìṣà àlọ́ wà á kaba yọ. ẹlòmíì gàdé lójú tí padà wà lọ́la lọ́la lọ́gbà fẹ́ lọ́gbà kú lọ́gbà fún yọ wá sí dọ́là lórí kan ẹ̀ka. àbí òye wà níbà rí àwọn ààbò ìjẹ́nà tọ́lọ́ sọ̀rọ̀ wọn kọ́ ní sọ́rọ́ tó kọ́lá iná balọ̀nà nkàmá balọ̀nà àbá ìjẹ́nà ti di akọ́tà mọ̀lá ẹ̀rọ ìlú wàlá ìtàbínún. wọ́n ní sọ́kàtà àbá àlọ́ kó ọ̀rọ̀ òkú wa àlọ́ kó àjìdí bẹ́ẹ̀ náà lọ́wọ́ abẹ́rẹ́ wọn. wọ́n láyé sẹ́sùnún kò tètè náà mo fi àyà mi pé iṣẹ́ àkùnà. bàbá ọba rẹ̀ ha kàn ìlú ẹ̀rọ ìkàwọ̀ náà ìmú. àwọn olùrọ̀gbà kankan wọ́n rọ̀gbà ká oko yẹn nígbà táwọn ti sùn látọ̀dọ̀ ẹlẹ́dàá ọlọ́ni ẹ̀yìn bàdákà ẹ̀dá náà tó kó. nígbà wọ́n tẹ̀sí náà wọn ò dé màṣíyà ọlọ́run bá wọ̀ fífi àwa náà ẹ̀dá kan já máa já máa fífi wọ́n kọ́ lù wá lórí bọ́ọ̀lù báwo nígbà wọlé wà wọ́n kó wa lọ́la ọkọ̀ kan bá lè kó wa lọ́la inṣàlá inṣàlá hmm, wọ́n bọ́ àlọ́la inṣàlá ni wọn lórí ni òfin wí abẹ́yẹ fúra ni wọ́n ní inṣàlá fún ẹni tí lẹ́lẹ́gbẹ̀rẹ̀ yọ máa lórí báyìí ṣe òun ti bọ́ ẹ lọ́la lọ́la lọ́la ẹ padà bí inṣàlá ọ̀sán lọ́ba ó ti pa fóònù inṣàlá o ti dára ẹni dúpẹ́ nìyẹn ọlọ́run wà gbé ìdíwọ́ wa tó yẹ pé ìdíwọ́ yìí yẹ sóòlù bẹ́ẹ̀ ní akàwọ̀ bẹ́ẹ̀ náà ọ̀la yóò di ọ lọ́wọ́ ọ̀la yìí sẹ́ńpẹ́ sáà ń bá sọ̀kọ́ là ń bá yìí ìdíwọ́ kọ̀ọ̀kan ni òun tó sọ pé a tẹ bá wẹ̀yìn mi bá tẹ bá wẹ̀yìn báyìí tẹ wẹ̀yìn lọ́la tìbí lẹ́yìn wọ́n wò lọ́sọ̀ọ́ kódà lódìdí ọ̀sẹ̀ lódìdí oṣù wà láì mọ̀lẹ́ kọ́ lè má ti lẹ̀ ó ṣe lè kọjá kọ́lọ̀ ń tó gàgà fún rẹ̀ balẹ̀ tí ò ní lè dára dé wọn kódà ọlọ́run lè kó láyé tó ẹ má máa já máa fi ọ̀rọ̀ lẹ̀ kúrúkúrú láì máa sọ máa ṣe ọlọ́run ọba máa àwa lè òní sẹ́ tọ́lọ́run ọba ìrètí ọlọ́ba fẹ́ torí àwọn ni wà ní ná àwọn ọ̀hún lọ́jọ́ àwa tọ́lọ́ bá bá fẹ́ wò dàbò dàdó àmàna tọ́ ìlànà ẹ̀ṣẹ̀ ìlà tọ́lọ́ ọba ọba fẹ́ lọ́yà dàdó mo lè wọlé àwọn ìdáyà ìdáyà méjì ní ìdáyà kò ani alihidayatu alimanyawiya. Al a sì ní àlèbìdáyà tó lè fi sí ya. àlèbìdáyà tó àlèmànàwíyà ọlọ́run ló ní òní ìdáyà tó lè kọ́lù tọkàn ọmọ náà ta ló ní Allah subhanahu èyí yẹn òun ni sọ́lọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti dálé lórí fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam pé innaka la tahdi man ahbabta walakinna allaha yahdi man yasha ìrí anabi ò lè fẹ́ ẹni tó ọba fẹ́ mọ̀nà ẹni tó ọba wọ lọ́run lọ́run tẹ̀ fi mọ̀nà ẹ̀wùgbà tánàbí lọ́ba àmọ̀ rẹ̀ ọ̀kú rẹ̀ fi sọ gbólóhùn la ilaha illallah sọ kí n kọ́ fi tàwé jáde lọ́dọ̀ ọlọ́run òun ọ̀sọ́ báàmì kílẹ̀ lẹ́ẹ̀sọ́ náà ẹgẹ́ tẹ̀ bẹ́ẹ̀ tọ́pọ̀ pé yíyan sọ la ilaha illallah kò tiẹ̀ bí bẹ́ẹ̀ dáadáa kí mo ní ètò ní wí kí ni mo ní ẹgbẹ́ bàbá tó tẹ̀ wá sọ pé tẹ̀mí láyé láyé náà ló ní wí kọ́ ànábì òkè ìbárí lágbèjà rẹ̀ tó gbọ́ ọ̀nà tó fi rọrùn ànábì sáná ṣùgbọ́n bàbá ìyá mi máa ní àdọ́ńlá lọ ẹni tó bá nù lálọ́ tó fẹ́ fi máa yà gbogbo yín rí i pé àní lẹ́ẹ̀kì níbi ni yóò gbé ráìtì wò dáadáa lẹ́ẹ̀kì ni yóò gbé ráìtì ìjẹ́lẹ̀ ní kúfẹ́ yóò gbé ráìtì lọ́dọ̀ rẹ̀. tọ́ eléyìí ti dáyà tó mànìwíyà ni tó rà lé gbogbo rí wọn bí ó fẹ́ mànìwíyà ọwọ́ lọ́lọ́ wa kàtí wá sí lónìí dọ́là kọlọ yọ wa ọwa ọwa lálẹ́ o tó gbé irúgbìn tó dáa jáde nínú ọkàn ẹni tó gbọ́ ọwa yíra padà kó o níbi àbò ìdè ọwa padà máa ń léèrè ọwọ́ lọ́rọ̀ wa. ká sọ̀rọ̀ kó yéèyàn lọ́wọ́ ẹ̀dá ọwọ́ lọ́rọ̀ wa. ìdáyà ẹlẹ́ẹ̀kejì ó ní àlèmídáyà tó àlèmídáyà wọn la pè ní ìdáyà tó lè fi ṣá ìtọ́ka yìí pé ṣẹlẹ̀ ní báyìí ọba ìtọ́ba ṣe báyìí ṣẹlẹ̀ àdìjánà lọ́jẹ̀ lọ́lọ́run kọ́ máa dárí rẹ̀ alẹ́ ní sọ́lá ti sọ́lá lọ́lọ́ sọ pé wọ́n ní nàgàlà dáhì ìlànà ọ̀sìn mọ̀tàkì dáadáa ti bí ànábì ìwọ ló fi òun fi ìyá mánà lọ sí ojú ọ̀nà tó dúró déédéé yẹn ni pé ìdáyà tó lè fi ìtọ́ka ni ìtọ́ka pé ti báyìí ọlọ́run fẹ́ bá ọlọ́run fẹ́ bá ọlọ́run fẹ́ bá ọlọ́run fẹ́lẹ́ kọ̀fẹ́lẹ́ kọ̀fẹ́lẹ́ ìkálẹ̀ ìdílé òní. màá láwọ tó lè dé lálùbàlà níbẹ̀ kọ́ ni kò sí ìkàtà lọ́rùn tó tẹ̀lé kó ti tẹ̀lé. àfa à ń tata rẹ̀ mú ètò ọkọ̀ dé wọlé mi mọ̀ náà ìdáyà ìtọ́ka òun náà lánìí. ọlọ́run tó fún sọ̀rọ̀ pé yá ayé àwòrán tó ló bá lé máa sílẹ̀ ilé ìkànnì rọ́bì wọlé ìlànà tẹ̀kọ́ àìsàn máa bá lọ́wọ́ tàbí sàálàtà wàláwọ̀ yà àfẹnú kàmínà náà. ọlọ́run nílò òjíṣẹ́ ìta àtọ̀kalẹ̀ fún ọmọdé gbogbo ti tẹ̀ dáadáa tọ́ọ̀ ní ọmọdé gbogbo tọ́ọ̀ bá kọ́ tó sílẹ̀ àjẹkù òjijì ọlọ́run bọ́lọ́ tiwa ni ká wí ọlọ́run ní kẹjọ kẹta kẹjọ ìdáyà kò ṣe rí nìbọ ìdáyà tó ṣe ìmànàwíyà kò sí lọ́wọ́ ẹ̀dá ọwọ́ lọ́wọ́ lọ́wọ́ lẹ́yìn náà ìgbà tí wọ́n tún béèrè lọ́wọ́ àtẹ́bí musa lọ́wọ́ tó béèrè náà ànábì musa àdé sọláṣọ ọ̀sẹ̀dá tó tún wá fèsì padà fún wọn lórí rẹ̀ kéde tí ànábì wa musa àdé sọláṣọ ọ̀sẹ̀dá sọ قال إنه يقول إنها نقرة لا ذلول تفيء الأرض ولا تمشي الحوض مسلمة لا شيء فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون قال قال النبي موسى صحيح إنه يقول دلت ولو بلد عني وصفى ìnà àkàkọ́rọ́kù làbà lónú òbí òlùkàwọ̀ kì í ṣe màálù tó jẹ péré tẹ wá kí wọlé màálù tẹ fi kọlẹ̀ ìlú ẹ̀kọ́ ẹ̀rí pé màálù kọ́ sọ́la ni màálù táwọn èèyàn fẹ́ wọ́n ti kẹ́ ẹ̀rọ pé ìrìn láwùjọ ti wà kíkẹ́ yìí àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀ àwọn àbí kan bẹ tó fi pé tí wọn bá rí màálù báyìí wọn lé lọ́pọ̀ ètò pé wọn kúnlẹ̀ fún màálù màálù tó wọn lóṣù pọ̀ ó dà ní àwọn orílẹ̀ kan ní Sudan. tẹ̀gbẹ́ dúkìá tí wọ́n ní tó fún mi ni tí wọ́n bẹ wá rí màálù tó méjì báyìí á ló ní tuma tí wọ́n dán mo fi rà fún mi títẹ̀ tó ní ti màálù sí ara ẹ̀sùn pé tá rà fún mi ní nǹkan ọbẹ̀ wọn ni wọ́n ti láti rà ọbẹ̀ bẹ̀ ọbẹ̀ bẹ̀ àwọn yóò ti wá abẹ́ ẹ̀kọ́ ni ó dà lérí àkànní Sudan kẹ́ ẹ ra ẹran jẹ kó ibi kẹ́ ẹ ọbẹ̀ jẹ lọ tọ́ba lọ fẹ́ ra ẹ̀wà hundred naira tọ́wọ́ ara ẹran lákàrẹ́ hundred naira ẹran yóò wù ọ́ ju yẹn lọ tọ́ kí ẹ ṣe màálù tó ti kọ́ mi rògbò ẹ̀wà di ọkọ mọ́ lẹ́yìn ètò olúwa ló rẹ̀. bákan náà wà láàdá sí ìhàwù kí ẹsẹ̀ màálù tẹ fi irigireti oko yín kẹ́ẹ́dín kókó lómi. èsì màálù yẹn kò ní wàhálà mi. màálù tọ́lọ́ ni wọ́n wáyà ó ní ìtumọ̀ gidi o nígbà tí wọ́n lè mọ ara wọn tọ́lọ̀ padà lè mọ wọn. bí wọn ò tẹ fún mi wọn ò tọ àlù yẹn kọlẹ wọn ò fi gbé kó bákan náà wọn ò tọ máa fi màálù ìmọ̀ òfin máa fún oko lómi ìyẹn ni pé láàtà níyà wà láàtà àríta kì màálù tá a fi ń rolẹ̀ èyí ti ta ni fún oko lómi. mùsàlámàtò láàníyà tàbí ha mùsàlámàtò ọ̀là kó níbi gbogbo tá a sọ̀rọ̀ láti àtàfíhà àníbẹ màálù yìí kò ní láì sí kẹsàn lára ọta kò níbi láì sí láti àtà ìyàwó tó tá ní kẹsàn lára ẹrí kò sí àmì lára pé yẹlò rẹ o láti kékeré wà rà lára ẹ àlewáṣí yóò kò sí lára rẹ ọ̀nà léyìn ẹnu ní yẹtò pọnbélé kò náà kò ní jẹ sáà tó lóko àbí kọlẹ àbí kókó lómi ọ̀là kó ju gbogbo jíjẹ láyé ẹ ní rí àléébù lára màlúù pẹ̀lú pé wàhálà ti dé tọ́ ṣùgbọ́n tó ṣòro fẹ́ nìkan láti dé ọlọ́run bá ìdíkẹ́ ọlá máa tó bọ́rọ̀ ẹlòmíì láti dé ìtọ́lọ́run bá sọ fún wọn lélẹ́yìí o ìgbà tó náà wọn bá wá sọ máa ń wọn igi mú sí pẹtọ kò ní sí àmì kankan lára màálù náà kí ni sí ìdí wọn sọ fún ànábì ní sá ní pé kọlu ànábì kàbí àpọ ọsẹ tẹ ń sọ̀rọ̀ wáyé ọsẹ tẹ ń sọ̀rọ̀ àlùhánà bíi sábẹ̀ hàp wọ́n tẹ̀sẹ̀ sọ lódò ni gbogbo àwọn àlọ́ àlọ́ àbọ̀ kankan yọ kan wọ́n kọ̀ ọ̀rọ̀ lẹ́bà lẹ́bà lẹ́bà lẹ́bà ṣùgbọ́n ní ìsìn kò ti sọ ojú abẹ́ fún àlùhánà bíi sábẹ̀ hàp kò ti sọ lódò ni wọ́n tẹ̀sẹ̀ mọ́tò wá ọ̀rọ̀ tẹ̀sẹ̀ sọ̀rọ̀ ọ̀nyájú ọ̀rọ̀ ọlọ́ni padà bàjọ́ àwọn àkàdúró yàgò àlùkò fàdábà ló ha wọ́n rí wọ́n rí màlúù náà pa ọ́ wọ́n pa màlúù náà ṣùgbọ́n wọ́n máa kà á dúró ya fún ẹ wọ́n fẹ́ mọ́ sí nígbà tí wàhálà yẹn pọ̀ wọ́n fẹ́ ẹ má pa màlúù náà ọlọ́run tí yíyọ ọ̀la rẹ̀ lálẹ́ lọ ó ti sàlàyé fún wa nípa títí àwọn ìsirẹ́lì nígbà tí anabi musa alayhi salatu wa salam tó sọ̀rọ̀ fún wọn dé agbègbè yìí wọ́n ní ẹ̀ka ìjọba ti wá báyìí àwọn apá ti dààmú wọ́n ti wàhálà wọ́n rí wọ́n rí màálù náà tọ́ eléyìí òun náà níbi tí ọlọ́wọ́n bá ilé kan lásán láì fún wa nípa ilé gbogbo ìgbẹ́ lára ẹ̀sìn rẹ̀ rí ó yẹ ká sọ pé á ka ayá méjì ọ̀dọ̀ tó insha Allah ta'ala aka àwọn ayé àgbèjì insha Allah ta'ala ọlọ́pàá lọ́tẹ́ tó ń tẹ̀lé láàrú lọ́wọ́ tó wá sí kíni àmọ́ ìdàlẹ́ ìwájú àti ìsọ̀rọ̀sọ̀rọ̀ sí àyùkọ́lá lára àwọn àyà tí ìyàtọ̀ yìí bá àgbègbè náà wọ́n yìí pé bí àwọn àyà tí ọba kọ́ wa lẹ́kọ̀ọ́ kankan àkọ́kọ́ kọ́ àkọ́kọ́ èyí pé ọlọ́run ọba ìdẹ́gbẹ́lá ti máa kọ́ lára àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ pàápàá jùlọ ó ní í ṣe pẹ̀lú àwọn tí wọ́n máa ń rẹ̀ ṣe wọn kálukú wa ká má yà wọn tó ṣe ti di. yàtọ̀ sí ròyìn táwọn ẹbí máa ń lọ wọn máa fi ròyìn yàtọ̀ sí ròyìn yóò. wọn láwọn sára àwọn sára bíyà yẹn wọn mọ tẹsẹ ti yóò tó bẹ ti gbé. dábàá bí pé mọtàṣàdì yóò nà fi máa dà níbi kíni pẹ̀lú àkéyìdá torí pé àwọn sára bíyà ọgbà wọn gbẹ wọlé ayé wọn gbọ àdìsọkàn mú wọn gbà láyé. ṣùgbọ́n àwọn míì kọ́ wọn gbà láyé wọn gbà wọn lè fọwọ́ fún ọ̀dà rẹ̀ jẹ́ àwọn kan kéékèèké báyìí àkànbẹ táwọn òpè kéékèèké ọ̀la ìtúsí lè tó. lẹ́gbẹ̀ẹ́ àwọn kan wọn yóò ti fi wá lọ́pọ̀lọpọ̀ kó kálukú ó kí ìdílé ara wa káti ní ìdúró títí lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wa kéèyàn máa ṣe gbéyàwó wọn pàpẹsọ nínú àtàtà wọn nínú ìdílé àwọn ìyàwó àwọn yọ kọ́kọ́ dọjà tó wọlé àwọn. mo rò pé wa obìnrin náà sọ báyìí yọ kọ́kọ́ ní dọjà. àbí ọmọ ṣẹlẹ̀ fresh sẹ́sẹ̀sẹ̀sẹ̀ àbí abẹ́yìn ọ̀gbọ́n àwọn àgbọ̀ fresh ìyàwó ilé wa tá a ti wí náà kó tó di pé yóò tún wọlé wa yóò nà á díẹ̀ tó wa báyìí ẹnìkan kàn ní ìbàdàn yóò nà fresh ẹnìkan ṣoṣo. tòkòtò ọkùnrin lòkè tòkòtò àwọn tó ń bí ọmọbìnrin náà lòkè ìyàwó ìyá wọn ń bójú àwọn náà bójú. ẹwà láyé jẹ́ ọmọ sáǹtì bàbá ìyàwó òní kọ bàbá ìyàwó òní kọ pé ẹbọ dúró ẹbọ lílé ìyàwó ọmọ yẹn ọ̀gbọ́dọ̀ wọlé eyín tààràtà bí àwọn sáǹtì fa ọmọ sì ń pé ẹni tí mo fẹ́ fẹ́ ní ìdájọ́ rárá lágbájá lọ fẹ́ lágbájá tẹ ní ọ̀sọ́ iṣẹ́ ń pé apá òun ọ̀wá rí kọ́rẹ́ṣẹ̀ ní sínú mọ̀lẹ́bí rẹ̀ jẹ́ wọ́n tètè tètè wọ́n ti mú ọ ká máa lọ ilé ẹmọdé a máa tàǹdé wọn nílé ìyàwó bẹ́ẹ̀ bójú àyà àwọn tó ń jẹ́ mọ̀lẹ́bí wọn bójú tó lòkè ọkọ náà kò tó lóògì ìyàwó náà kò sí wọn ìyàwó wọn tó àdáwò ní o ìgbéyàwó tá a fẹ́ bọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ìlànà ìlú ìjọba àṣà ni bí wọ́n fi ẹbọ ni wọ́n pè bẹ́ẹ̀ bí sáta ẹbọ nìyẹn o ẹbọ kan bí lè wọ́n la fẹ́ máa tó wọ́n yẹn. dákun arọ gbogbo wa jámójútó àwọn àwọn èèyàn wa jámójútó ra wa dáadáa jámójútó ra wa ẹlòmí ò ní tí wọn bá ń sọ̀rọ̀ ẹlòmí àgbẹ wọn ní ẹ àwọn àwọn sàlàbí àyẹn wọn ti burú jù wọn tó lóyìn náà wò lóyìn wa burú ni ó burú jáì ó burú jáì gbogbo làbẹ́ pẹ́ gbogbo àwọn èèyàn yìí rí àwọn tó ń rọ kàkà wọn náà gbogbo wọn náà wọn ti gbọ́ ọ́ kékeré tí wọ́n ti kú àfùrọ̀ wọn làwọn ẹ̀sẹ̀gbẹ́ wọn làwọn ọ̀sẹ̀gbẹ́ hmm. ẹ̀jẹ̀ amọ̀ntà àti ẹ̀sìn lọ́lọ́ ní awàtí lórílẹ̀ ayé ẹ̀sìn lọ́lọ́ ní awàtí lórílẹ̀ ayé dọ́kàlùkù bàbá ìsìlámù ilé yọba ọ lágbájá ìsọ̀nà ẹgbẹ́ wa wọn fún yàrá. a máa mú àwọn ẹbí òsì ra nìkan wá tí ọkọ jẹ pé dájọ tí ó báyàwó kan lọ́dọ̀ wọn náà tí ó báyàwó ti ní iye ìrìn àjò tí ó ti rìn tí ọba ti rìn ìrìn àjò ní gbèdéke yẹn kò ní báyà àbíkọlọ́kọ̀ kan àmọ́ wọn ìsìláàmù yìí wọn láyé ti rọrùn àbáni sọ fẹ́ nìkan pé náà wá bí lọ lókun àní fún yàwó ogun tó lọ gan ọgbọ́dọ̀ jẹ ogun mẹ́ta mẹ́rin àbí òsínú làlà àwọn yàrá ìgbé kéèyàn bá lọ sí jáde yìí ńbẹ ńbẹ ọfẹ ọ láì lọ sí jáde ọmọ ọmọ àbàjá èyí tẹ ọ dárí jáde tẹbi tẹ kọ èyí tẹ wọn mọ ọtijọ ọlọpọ wọn ọlọpọ wọn tó kéde lórí òdì òdì nẹgbẹ náà ẹ má jẹ atara wa gbogbo àwọn nǹkan wọn wá rí yẹn wò kọrẹ wọn sọ pé sọ pé. ìpìlẹ̀ jama tẹ̀blígì kúbúrì ni wọ́n yàrí wọn fún wọn fún gbogbo wọn wọn fún dọ́kítọ̀ wọn tẹ̀pẹ̀ fún wọn bú wọn wọn lè tẹ̀lé lórí ṣé wàá yẹ ọya wọn wá pọ́ọ̀tì lé ẹja pọ́ọ̀tì yẹn wọn lẹ́nu tó lóògùn tó dé tó ní bóun ti dógun yẹn méje ló ń pa nígbà tí ó ti wọlé ọkọ̀ máa jẹ méje pa wọn tójú ọba tó dógun tójú ọba tó dógun lé wọn ní kúkúrú ní ẹ̀yà ìyàwó ọ̀tọ̀jà kọ̀ọ̀kan wọlé ìjọ ọkọ̀ bàbá bàbá àyàwó tó lò kéde àwọn tó máa wọn náà gbogbo wọn náà níkà wọn náà tó lò kéde gbogbo ẹ̀ kódìbódù ni ọmọ yín tẹ tọ́tẹ rẹ̀ lọ́kẹ́ kọ́kọ́ jáde mọ́rẹ́hálà sáà níbi ìyàlóde wọn kọ́kọ́ mú dọ́jà tó wọlé ọ̀pọ̀ ó dẹ̀ náà jẹ fún àwọn alẹ́ bíi ọkọ̀ ẹ̀ lọ́sọ̀rọ̀ ìpọ́njú ìdílé ọ̀sẹ̀. ọlọ́run bí oníkálukú wa láti yà ọlọ́run bí oníkálukú o máa yá máa tá à ń ṣe àwọn balẹ̀ tí wọ́n fẹ́ fẹ́ ní ìṣó ọba ti jẹ́ nílé ẹni tí ìfẹ́ ní òní fẹ́ òní fẹ́ òní fẹ́ sùhánà máa wọ́n ti jẹ́ ákílò láì sí ìkàkà kálọ èmi lè dìgbà wọ́n ti débẹ̀ wọ́n jókòó náà tí wọ́n tá ákílò rẹ̀ ọmọ ọdún yóò fẹ́ jẹ́ kó rí rà náà ibi tá a lọ lánàá dídò rẹ la lọ sí. ẹ má bàa yí òun jẹ òun bá dà òun jẹ bẹ́ẹ̀ bí ọ̀sán tó àwọn òbí ẹ̀ ó tó àwọn àbí ẹ̀ ló láti rí àjẹ. wọ́n gbà fọlọ́ tọ́lọ̀ lọ́lọ́ wọ́n bá gbà gbígbà ìwé tó tún ṣẹlẹ̀. ọmọlẹ́lẹ́kọ̀ọ́ sí ọ̀fẹ́ sẹ́kọ̀ọ́ ẹ̀sìn òṣèlú òṣèlú bàtà ọ̀sán wọ́n ní junior rẹ̀ ẹjọ́ òkè ara rárá sẹ́ńtọ́ fẹ́ kí ni ìyàwó senior lọ́dún kan ọkọ lọ́dún tí ń bọ̀ ní ọjà jẹ́ tóun fẹ́ sọmọ fẹ́fẹ́ kan ọdún tí ń bọ̀ ní ọ̀sẹ̀ tẹ̀ jáde wọ́n ní junior rẹ̀ òun junior báwo ní tọ́gbọ̀n mọ́ tó ti jẹ́ junior sẹ́ńpé ẹni tí òkè wá kí ara rárá níbi sọ́dọ̀ ẹjẹ́ àmọ́tàǹtẹ̀ o ọlọ́ọ̀jẹ̀jẹ̀ àmọ́tàǹtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti ọmọ rẹ̀ kọ́ bí tí òkè yẹn sẹ́nu ẹni tó jẹ́ kó rìn lọ ọjà kó tó wọlé ọkọ tó gbájẹ fún yà nígbà tí ó fi wọlé ọkọ rẹ̀ lọ́ba bíi màtí làwọn òbí yóò bìnà ọmọ yìí wọn ni ọmọ lọ́balọ́ba làwọn lọ́pàá alihamudulilayi fa aláwọn ọmọ lọ́balọ́ba báwọn bẹ hakimi ní ìgbìlẹ̀ táwa lọ fábíù nígbà tí wọn bẹ ọ̀tọ̀ ní ilé báyìí onídàá kìnìyẹn onídàá bàbá tó gbé kìnìyẹn ta tẹsùlù tẹsùlù bá lọ tẹ̀yà kankan kankan jẹ́ àwọn kìnìyàn wa mo ní kò ní dákú kí ní ní mo bí a ah! ìyá ni ẹ sílẹ̀ báwọn lọ́balọ́ba jọ ńgbà tọ́ni tó sábà bí mo fún ọtún kéè ló kojú gbà àmọ́ torí ẹ àwọn agbègbè ẹni tàlàbí àbọ̀tẹ́sẹ̀ láti lè gbogbo àwọn ẹ ẹ ṣe wọ́n ṣe ní lásán náà ah! tọ́ba wọ ọjà máa bá tẹ̀jẹ́ ibi tí wọ́n gbé sàlàfíà lé sínú ẹ̀wọ̀n. ìrẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀gbọ́n ni àwọn sàlàfíà yẹn ga wàhálà wọn pọ̀ lórí kíni ẹ̀yin lẹ́yìn bọ́ tàfẹ́ sọ pé kò ní da fún gómìnà kan sàlàfíà ò tó bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ ìwọ ni ìṣúná òfin ìjọ lọ kí wàá láfi lé táà kọ́lá wa rọ̀ táà kọ́lá dáadáa ẹni tí ń fi káwọn èèyàn wá sórí ilé tí wọ́n ẹtí ń hẹ wọn níbi ọba ọba wọlọmọ ọba àtòrí ikú lọlọlọfẹ torí pé tá a bá tọ́ báyìí ọkùnrin kan ó lè rẹ ní pé àwọn tàṣàbí ló náà jẹ dáhùn àti wọn náà kàlàbí àti èdè tàṣàbí àbíjọ tá a ti tá a ti sọ̀rọ̀ sẹ́yìn lọ alẹ́ kókó lábẹ́ mú yín kò sí torí bá a kọ́kọ́ mọ̀ pé ká sọ òun ni tiwa kẹ́ ẹ̀ lọ́wọ́ tiwa lọ́wọ́ tiwa á sọ náà àti nípa ẹ̀sọ́ fún yín bí kọ̀ǹdíṣàn bá ti wá láti ti bá yín sọ ẹlòmíì bẹ tó ti pé tọ́ bá ti àwọn bí á ìrẹ̀lẹ̀ lọ́rọ̀ ẹ̀ka láti bá sọ ẹlòmíì bẹ tó ṣe pé àdìyẹ ah, kúkú máa ní ọ gbádùn á tí gbogbo yẹn bá ti ṣe léṣe ọgbọdọ jẹrù wọ bí kọ̀ǹdíṣàn àwọn yẹn fẹ́ rí nìyẹn ọmọ asẹ́sẹ́ mistake irú mistake ọmọ asẹ́sẹ́ yẹn ọ̀gá asẹ́sẹ́ tàwọn ẹ̀ ju mo béèrè lọ́wọ́ yín ni ọ̀gá ni àgọ́ ọ̀tọ̀ mi lè gbé kọ́tẹ́ lọ́wọ́ ìwọ ọ̀gá ìwọ sọ̀gá rẹ̀ wọ́n sọ̀rọ̀ tó lè sọ̀gá ṣé ká tó bá kí nìkan wí ká tó bẹ ẹ ọ̀rọ̀ akọ̀kọ̀ lè kí nìkan sílẹ̀ náà ẹ̀ máa bá ń tẹ̀ lágbájá kò téere o wọ́n sọ̀rọ̀ burúkú sọ̀gá ṣùgbọ́n ọmọ kékeré ọmọ atẹ́ wọ́n sì kọ́ ọmọ atẹ́ àtìṣe sẹ́niyẹn ló ṣe rẹ̀ ẹ̀jẹ̀ àmọ́tàǹtì ẹ̀jẹ̀ àmọ́tàgbẹ́dání ẹ̀ báyà gba òògùn ẹ̀yàwó náà fi kọ́ apájánù ọlọ́run bá mọ̀ sẹ́gbà yẹn náà ló jẹ́ kẹ́yìn náà lọ pé kọ́ sẹ́bọ̀ nítorí ẹ̀ náà ló jẹ́ kẹ́yìn náà kó sẹ́bọ̀ ẹbọ ni ẹbọ ni síbi kàtà fẹ́mi ẹ má jà máa fọ́ dẹ̀gẹ̀rẹ̀ má la má yẹ nítorí ayé wa yìí sẹ́bọ̀ gbogbo àwọn àìmọye tíráàbù lọ gbogbo òun tẹ̀lé òde rí táwọn ti dé ní wọ́n ti tẹ̀yẹ́ ní síbi títa parí ẹ̀kọ́ parí tí wàá nù. ibi ẹ̀sìn pẹ̀lẹ́ bá jẹ́ ẹ̀ òwúrú síbi táwọn fi táwọn padà máa ń jẹ́ sí gbogbo téèyàn bá ti fi lórí bí àná ọlọ́mọdé asán ni asán ni. wọ́n á sẹ́ni kankan láwọn ẹlẹ́yà á sẹ́ni kankan láwọn afá tó ń pè káì afá làgájá nítorí wọn fẹ́ fún fún fún ìyàwó mi kò tí ọ̀nà ti dẹ̀rọ ọlọ́run bá lórí ẹ̀ láti sọ ìtọ́ ìgbà náà kọ́ lọ́wọ́ ìyàwó náà wà lẹ́sẹ̀ tó kọ́ báyìí. títẹ̀ ìlú kò fẹ́ kọ́ lọ́wọ́ lẹ́yìn tó ti lá lórí ọ̀rọ̀ ìyàwó tí ń sọ fún ìdúpẹ́ wà á ní ìtumọ̀ sí ọ. bí àwọn tá a ti àtúnrọ̀ wá náà wọ́n ilé kíọ́lá yóò lè wà fún ní dáadáa rẹ̀ sọ́lọ́ lọ́wọ́ sọ́lọ́ mọ́ wọn nígbà tí ìbéèrè àbẹ̀rẹ̀ bí wọ́n lè sọ́lọ́ nígbà tó Thank you ó lọ́wọ́ àfaramọ́ kí ni àwọn ọ̀pẹ kún ó mú ilé ẹ̀kọ́ wà mẹ́rin. mọ́tò mọ́ àbí mọ́tò yìí àwọn ni wọ́n dakọ́ àwọn náà ni wọ́n jẹ́ máàmù àwọn náà ni wọ́n ti jẹ́ máàmù kò sí èdè. àwọn ni wọ́n kọ́ fúnra ara wọn látòkè délẹ̀ àwọn náà ni wọ́n pèrò àwọn náà ni wọ́n ṣe máàmù àwọn náà ni wọ́n tó tò lẹ́yìn. onídìkẹ́ kírun bẹ́ẹ̀ bọ́mi ńgbọ́jẹ́ pé ni wọ́n ń ta wọn. ẹ̀jẹ̀ àgbà pé mọ́lẹ́sìn wọn náà lẹ́gbẹ̀ẹ́ tiwọn náà wọn tó sọ fún ọ pé kọ máa ti sọ láti bẹ́ẹ̀ lọ́wọ́ ti ní ti àbúrò sọ fún ọ kí ló dé sọ tẹ̀lé ẹ̀ kọ́ sọ fún ọ ò ní ní ti sọ láti bẹ́ẹ̀ fún àwọn abẹ́rẹ́ pé kí ló dé ẹ̀ ń béèrè bó ti rí bó ti rí kó tó rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ sàlàyé fún yín ìjọba ẹ̀ka rẹ̀ báwo ti sẹ́nu hà má wàá tún bí kẹ tó rí ebi ìgbà tẹ béèrè mọ kẹta láì fún yín kẹ tó rí gan ebi òtí wá fún yín ọlọ́mọ ajé sàtẹ̀dànù ọlọ́run ní jésù àdéṣòwò nílùú mo ti dé kébè kọ́nà ọba ìlẹ̀kẹ́ ọlọ́dún tó tún máa bá mi ta kan. tó lábẹ́ sọ fún ẹ̀dá fún gbogbo àwọn tá à ń fi sàárè ṣe tí ọ̀pọ̀ sílé. àwọn tá à ń fi ọ̀rọ̀ ẹ̀yẹ ìdàgbẹ́ sàájọ́ àwọn tá à ń fi sàárè ṣe tí ọ̀pọ̀ sílé níwájú ilé wọn náà ti ọ̀pọ̀ bẹ̀rẹ̀. ìpín méjì ló fi dé àná tí ọ̀pọ̀ ọjọ́ ti ta sọ àti tí ọ̀pọ̀ wájú lé yìí náà. tọ́ àwa tá à ń fi sàárè tàbí ibi tí ọ̀pọ̀ táwọn orílẹ̀ káàkiri ẹja sọ́ra sàdédégbèsọ̀ ọkọ̀ bá ìdàbí ìdè mímọ́ nílẹ̀ bẹ́ẹ̀ ni mọ̀ pé mímọ́ nílẹ̀ tó bẹ́ẹ̀ sàárè bàbá àlà bàbá wa ẹ̀fẹ̀ tẹ̀lé bíbíbíbíbí ẹja sọ́ra ẹja sọ́ra tí wọ́n sọ́ra tí wọ́n sọ yìí ká tó pé nílé tí a ní sọ a ní sọ láti ta fẹ́ máa tẹnu lé tá a ní náà sí láti ta tẹnu lé ọ̀gángan ń lò báyìí wọ́n bá lọ gbé sáré yẹn síbẹ̀ bóyá bẹ́ẹ̀ ní ti dídé gíblà níbo mi lọ́kàn máa tẹnu lójú kọ sáré sani bí sọlọ́lá àdìsọ́lá sọ fẹ́lá tó sọ́ọ́ lóyè lẹ́nu tó ẹ gbọ́dọ̀ kírun lójú kọ sáré wọ́lá tẹ́jìlẹ̀ sọ àlẹ́ ìta ẹ ti gbọ́dọ̀ jókòó lórí rẹ̀ níbo mi tún ní wọ́lá tó sọ́ọ́ wọ́dà ilẹ̀ ìṣubú ẹ gbọ́dọ̀ kírun lórí sàárì ẹ gbọ́dọ̀ kírun lórí kọ́ sàárì. táwọn olùmọ̀ sọ pé tọ́lá ẹgbẹ́ sàárì lọ kọ́kọ́ wà nbẹ síwájú kótó ti wípé mọ́sálásí ti ààbò mọ́sálásí nítorí pé sàárì lọ bá wá sí àti tọ́ba jẹ́ pàmò kan ní sàárì fún yàn yọ̀ǹda lẹ̀ pé kàkàtẹ́ ìfàsíwò mọ́sálásí ayọ̀ǹda kẹ wó òkú wa. gbàtọ̀ fún wa pé ìlú mọ́sálásí ẹ̀kọ́ di họ́ọ̀lù tó dájú fún àwọn òkèèṣàn dáadáa tí sàlẹ fẹ sí. tọ́wọ́ ajẹ́ pé mọ́sálásí lọ́kọ́kọ́ débẹ̀ tí sáré òtó dé sáré yẹn wó. sẹ́kọ̀ọ́ lè sábò nìkan ní àwọn ọmọ àwọn ọ̀gá rẹ̀ wọ́n ní wà láti fọ́ àwọn ẹ̀rẹ̀ ṣe ìtàn ògiri ọ̀pọ̀ ògiri àwọn fẹ́ǹsì ha ìtùlẹ̀ kan àlèṣe bọ́ọ̀lù wọn mú wa àwọn fẹ́ǹsì tẹ tẹ ẹ lórí títí méjì mẹ́ta mẹ́rin márùn-ún wọ́n kò kó gbé wọn ni ọjà kó láti wá mọ láti wá mẹ ìsọpadà tó àtẹjú ọkọ nínú wájú mọ́sálásí àti fíjì èsì wájú mọ́sálásí wọn ní tó lè ṣe yàtọ̀ láàrin wájú mọ́sálásí àti fíjì èsì mọ́sálásí lápẹẹrẹ tí ọ̀nà gba iwájú yẹn lọ pẹ́ẹ́pẹ́ lẹ́yìn ọ̀nà yẹn ní sàárè tó wà tí ò ní rọrùn láti pé tá a bá fẹ́ júwe mọ́sálásí àti kábi sàárè júwe rẹ̀ mo rò pé yìí wà àwọn wa fẹ́ ti mọ́sálásí yẹn sàárè bẹ́ẹ̀ wájú yẹn báyìí àmọ́ fúláṣí ẹ̀ títí gba wájú ẹ̀ báyìí wọ́n ní tá a bá ti lè fi tú iwájú mọ́sálásí lọ́tọ̀ tá a bá ti lè fòkú yẹn sékí ni o láti fi tú ìwé onídìí bọ́ọ̀ tẹ̀tẹ̀ mọ́ pé ṣé tí wọ́n bá ní àmọ́ wà tá a ní lọ ajẹ́pẹ́ wọn náà tún máa tó gbé dání mọ́ni àní kí wọ́n tó lé ọ ìdílé rẹ ó ní ẹsẹ̀ níbi àti dànù ọ̀yẹ́rí kò fún àti sòkò àti forí sápá kò jẹ́ tiẹ̀ máa wọ́n kàn béèrè lọ́sọ̀ wọn pé tí òjé ń wá mọ́ nìyí mọ́ wá àjọmọ́ àdéhùn ti wá mọ́ ẹ̀ tó lé mi mo ti léra mi ò fi ẹ̀sìn ló lé mi mo rò pé sábà kan sọ pé àtìgbàtẹ ni mọ́ wá mọ́ yìí ọ̀pọ̀ ọ̀rọ̀ jẹ́ òtún pọ́nrọ̀ lé fún wọn òwò ṣe rí nìyẹn ànídọ́bẹ̀ lọ́sẹ̀ sọ láti nǹkó ti ṣẹlẹ̀ ní mọ́sálásí ti agbègbè níjọ náà pẹ̀tẹ́sì ìwé wọn sọ fún ọmọ pẹ́tọ̀ wá ìbàdàn làwọn tí ìbàdàn làwọn lè máa pé kínní kan o ẹ̀yin lè mọ́mú mọ́tíláṣí yẹn lọ́la o sọ̀rọ̀ àlàdé fi mọ́tíláṣí wa o ah, à báńkì kàlọ́ tí mo lọ sáfù wájú fẹsẹ̀ nílẹ̀ bíbá yìí nínú sáfù wájú sàárè bàbá tó bí wa lọ ẹ̀jẹ̀ ni mọ́tíláṣí lọ́la o ọmọ bá ń gbọ́ sí ọlọ sí ìdálẹ́ ọkọ̀ kájí kọ́ lóru wá ń sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ àdìsí báyìí a ah, wà ṣọ́ọ̀kì ẹ̀ ẹ̀ òun rántí tí bàbá sọ bàbá ti kú sí wọn tó sọ̀rọ̀ fún kókó bàbá bàbá rẹ̀ lẹ́yìn tí wọ́n tẹ̀sí sí wọn á lọ béèrè ìdákùnsá kíní wàá sí tó bá jẹ́ pé wíwẹ̀ bá ti ẹsẹ̀ rẹ̀ kó ní ti sọ̀rọ̀ àtúnbẹ̀ ní òtún ọba ti pàkíyèsí wọn bá ti gbọ́ sẹ́nu wọn bá tọrọ nǹkan kó ní ti sọ̀rọ̀ àtúnbẹ̀ tẹ̀sí mọ̀ fáwọn yẹn máa ń lákà fún àwọn tí wọ́n bá jẹ́ ẹ̀tọ́ pàtàkì sí mọ́sálásí tí wọ́n ti pé ń ṣe sọ̀rọ̀ àtúnbẹ̀ dáadáa tẹ́lẹ̀ lágbàjá ah, ìlú ẹ̀kọ́ lọ́yẹ̀ fún ọmọ mọ́sálásí bí onítùmọ̀ nù lẹ́yìn láàpẹ̀ ìmáàmù pé tó lọ́sẹ̀ wí náà ṣùgbọ́n kankan nípa mẹ́rin tó tẹ̀lé sọ̀rọ̀ kéde òkun bẹ́ẹ̀ ní àṣàrí bẹ́ẹ̀nu mọ́sálásí ní sàkóyà mo sì gbọ́ pálí sọ́lá ń sọ ọ̀kẹ́ báyìí báyìí báyìí báyìí ah ṣáyé wí náà máa ṣe ọlọ́wọ́ gbà á. ọmọ bá dé àwọn yẹn bá ń pèlè ọkọ̀ kan báyìí báyìí ọmọ ń sọ fún mi ah mi náà lè ta sí èmi náà lè sàṣẹ dájú jàmọ́ bá mú yẹn yẹn yìí ìlú àléhu àníhu nígbà tí jàmọ́ nǹkan mélòó lọ sí jàmọ́ àti padà lóka nínú mọ́sálásí ẹ dákun èèyàn kí ló dé kí ní báyìí báyìí náà ti gbọ́ pé kí ní tó tó léwu èmi ò ní yọjú gbogbo wákàtí mélòó wọn fi wú sáré wọn kó wọn rẹ gbogbo ẹ padà kó tó dá ìdáwọn ti sọ láti mẹ èrò bá tó ti mọ́sálásí àá iná ni ó ṣe rí nìyẹn nìkan máa sọ fún wa pé mọ̀wá mọ́sálásí ma àníkó tó lé ní mo ti léra ni torí ìfẹ́ sàtìdá bó ṣe rí nìyẹn lọ́sàlẹ̀ àìlẹ́ àìlẹ́ káàdó ti máa wo gbogbo àwọn ibi tá a bá fẹ́ tá a bá fẹ́ ní àwọn ètò wa kọ́nà kódà ń kọ́ là wa ó sì rọrùn àti rọra rẹ̀ fún wa gbogbo àwọn ibi tá a bá wà àwọn tó bá wà nítòsí mọ́sálásí ká máa fún wọn ní àríyá lẹ́sìn yẹn ká máa yẹn láì fi wọn bóyá nǹkan báyọ̀ ọ̀tọ̀ mọ́sálásí bóyá ní ojúmọ̀ àwọn oṣù máa wúlò kí ni tàbí àwọn ọ̀dàlẹ́ pa àárọ̀ tó ti máa sọ́wọ́ sí kẹlu mí kiri máa sọ pé ti bá kú bí bàyẹ̀ sí. yóò lè ṣe ni yóò lè ní àtúnṣe yóò fi jẹ́ pé olùdó ọ̀sẹ̀ rẹ̀ sọ̀tàn àwọn ọmọ